كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يطف وبعددا الله سبحانه وتعالى تتقى إجوكواني أوريني عن بيوبانا tó fi ìyọ́nú rẹ̀ kó wa pọ̀ kó má fi ìbínú kó gbà lẹ́sìn lọ́wọ́ wa kọ́mọ́dàlú aláyà kọjá ká bá níbi tó lérè kọjá kó ṣe ní tọ́jẹ́ pa ṣètòrí rẹ̀ nìkan wọ́n á pe àkíyèsí wa sí pé òní ni yọmọlẹ ahadi ìgbẹ̀yìn nínú oṣù Gregorian wọ́n dẹ̀ ràn létí pé torí àwọn ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ nínú àwọn ilé wa tá a máa ń fi tíra ọba adẹ́dà àlàyé súnà lórí rẹ̀ ntí àwọn afáàfẹnu kò sí lórí ẹ̀ a máa ń fi ń tàn torí pé kí ni kí ìṣesí wa kó lè bá àjọ tẹ àwọn ẹni ìṣíwájú kí sọ̀rọ̀ sí wa kó lè bá àjọ tẹ àwọn ẹni ìṣíwájú kí inú ilé wa kó lè bá àjọ tiwọn kí ròrí wa ó ṣe kóńgẹ́ tiwọn náà tí wọ́n á lè dé táǹsì wá gbogbo eléyìí torí wípé àlìkáwàní tí ọba adẹ́dà ṣe fún wọn àfẹ́kọ́ yẹ̀ lórí tàwa náà. kíra alukoran tó ṣe fún wọn ó ní radiyallahu anhu wa radu anhu ọba adẹ́dà ní òun yọ́nú sí wọn àwọn náà yọ́nú sí bóun ṣe fẹ́ wa a'adda jannat látara bẹ́ẹ̀ ó ti pèsè àlìjánná kalẹ̀ fún wọn kì í ṣe yẹn nìkan òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam bá wọn sàbẹ̀ sọ̀rọ̀ ó ní á. Ah? kí n dẹ̀ rí àwọn ọmọ ìyá mi. Ah, bó ṣe ń jẹ́ ẹ̀ràn yìí ó yà àwọn sàbí lẹ́nu wọ́n ní àwa ń kọ́ àwa ní ìkóní ara sàbí mi lẹ́yìn. àwọn ọmọ ìyá mi wọ́n ní àwọn tó jẹ́ àwọn ní àwọn tó jẹ́ pé wọn ò rí mi wọ́n gbọ́ pọ́lọ́ wọn mi ń sẹ́ni wọ́n dẹ̀ gbà wọ́n dẹ̀ mú lò bẹ́ẹ̀. sáàmù yìí pé ẹ̀kọ́ ńlá lélẹ̀ ẹ̀kọ́ ńlá lélẹ̀ pé a àṣé tá a bá dì má òpó ohun tí ọba adẹ́dà fi ń rojì sanna sílá rẹ̀ sọ́lá ní ròrí wa ní sọ̀rọ̀ sí wa àti ṣe sí wa tá ń lò ó bíi tàwọn ẹni àṣìṣíwájú àlùkáwà ni tó ṣe fún wọn yóò ṣẹlẹ̀ láwa náà lórí kì í ṣe wípé kíkorò rẹ̀ là á máa wò kí là á máa wò ibi tí ó gúnlẹ̀ sí torí nígbà tá a bá jí láàárọ̀ kùtùkùtù táwọn wá jíjẹ mú mú lọ kí ló dé tá a fi jí láàárọ̀ kùtùkùtù tá fi ń bẹ jáde ṣebí rè tì í à ń retí pé a mú kankan bọ̀ ń bẹ̀ ọmọ tó tara bọ ìwé àbẹ́kọ̀ tó ń lọ ka mẹ́tìsìn a mọ̀ pé nínú tó tí ò rọrùn tọ́ba kà yóò tún lọ ṣe asumanṣu tọ́ba tún ṣe yún tán yóò lọ sáàbù. tọba tún ṣe yùn tán yóò tún ní àwọn ibi tó lè dá sí ma yọmọ kí ni òun ni wípé ńgbò bá yá òun náà di dókítọ̀ àbí bẹ́ẹ̀ à ń sá sókè sásúdò wa òun ni wípé wa ọba tó pé ọba tí ó jẹ́ pé rírí rẹ̀ òun ni yóò tán gbogbo ìdààmú ẹ̀dá tó jẹ́ pé gbogbo tí ẹ̀dá ń lé ní fọkànbalẹ̀ tí ò rí yóò ṣẹlẹ̀ sí àdẹ̀lé àfi tá a ile eke ní ọ̀wọ̀ ilé ilé ilé ni ibo ni alijanna lójúṣẹ́ lásìlá arásùn náà fi sọ yìí pé a ọba adẹ́dà níjọ́ gbẹ̀ndẹ̀ alikiamu ó sí òṣùpá lókè nígbà tó yí kátán ó ní ṣe bẹ́ẹ̀ ṣe ń rí a sì rí ọba wa níjọ́ gbẹ̀ǹdà àlìkíyàmù kí lọ́ba adéda sọ ó ní wujuhun yawma idhin nadira ila rabbiha nazira ojú ń jọ́ náà lọ́hùn torí pé gbogbo àwọn kùsìkùsì yóò ti ká kúò lára ojú yóò ti ká lára ẹ̀dá kan ò ní dálì jánà àfi tí gbogbo kùsìkùsì tinú àti tìta bá kó ń bẹ̀ òfin jẹ́ pé olùgbàgbọ́ òdodo láyé àdánwò oríṣiríṣi ọjà lò láti fi finá kànàkàn kí ni àdánwò yẹn wà fún láti fi fọ́ mọ́ni tó bá yọnu sí kádàrá ọba adẹ́dà fọlẹ́wò ọlọ́wọ́ yọnu sí i tí ọba yọnu sí fẹlẹ́wù sáàt ìbínú ọlọ́wọ́ ọba máa ṣẹlẹ̀ sí ọlẹ́ àzùbẹ́là òfin jẹ́ yìí pé nínú tí ọjẹ́ àbíkárò jíṣẹ́ lásìlá rẹ̀ sẹ́lẹ̀m jù tí máa ṣe òní wípé aláwọ̀ ẹni asálùkọ́ rẹ̀dá bẹ̀ kọ́dọ̀ wọ́lọ́wọ́ ọba mọ̀ ń tọrọ lọ́wọ́ rẹ̀ yẹ kí n yọnu sí ntọ́ ọba palẹ́gùn ntọ́ ọba jẹ́ tọ́ kàdárà torí gbígbà fún kádàrà oníkíni onísinmi kádàrá ò ṣe é kọ̀ láì gbà àfi ká gbà fún un. kí ló sọ ó ní fàdámdámà alẹ́ rọ̀bùn bìdànbìhì ó ní fàṣàwáhà kí ló fi parí ẹ̀ ó ní wàláyà káfù ọkùbáhà ńgbà wọn sẹ̀wọ̀n wọn ọlọ́run ọba tó ń fẹ́ fi ìyà fífi jẹ wọ́n sọlá. So òun dàmdàmà àléhì gbólóhùn yẹn gan balaji ni rhetoric labawa pípé rẹ̀ gan á yóò máa sound bí n tí ó túmọ̀ sí a pound wọn we founded them látara ẹsẹ̀ wọn kí lọ́ba ẹ̀rọ àti parí ẹ̀ ó ní wàláyà kọ́fù kùbáhà ntí ọ̀tẹ̀yìn rẹ̀ wá. kó tiẹ̀ kó kí ni kankan tí ó pa láyà kọ̀ọ̀rán kọ̀ọ̀rán nígbà tí ṣẹlẹ̀ṣẹlẹ̀ táwọn ọmọ ayáwa ní New Zealand àwọn ẹni ah wọ́n sori ire àní rárá ẹjẹ́ fún ọ jẹ́ wọn ó ire ni wọn ó gbà lẹ́sìn fún ọ gbà lẹ́rù kí ó jáde láyé ẹnìkan ló jáde láyé <laughs> kí ni ìyàwó Aisha sọ torí bó ṣe ṣe àti dáadáa rẹ̀ ó ní mátàkì fúlàní wọ́sítẹ́ráhà lágbàáyé ti jáde láyé o ó ti lọ́ọ́ sinmi òjijì náírà dára ni wá ìnáma sítọ́ráhà mànìkún fìrà lẹ́hùn ẹni tó rí sinmi lẹ́ńtọ́ lọ́wọ́ bá forí jì nígbẹ̀yìn kì í ṣe. judgment tẹ́dà kan lè pass ọjà agbára ẹ̀dá kan lọ. sàbẹ̀ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ gbà tó ń jagun báwọn sàbẹ̀ ṣe rí tó ń jagun tó ń ṣe gbogbo ẹ̀. wọ́n rò kó kú ni ó ní accident tó pọ̀ lára wọ́n kú ni. wọ́n wá sọ lágbájá ó gbìyànjú gan lójú ogun ó ṣe dáadáa ó ṣe gbogbo ẹ̀ ó ṣe kíní. òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́làm ní iná ní ọ̀wọ̀ à ìtọ́sọ ọ́ adi ọba náà ní í sẹ́. odò ọba kú iṣẹ́ ọba ò ṣeé kọ́ odò òsè ní segin kò sí kò ní sáì kò sí ọ̀rọ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lẹ̀m láàyè tó kàn ní làwọn àyìn wọ ilẹ̀ wa kì í yọ sọ̀rọ̀ ọ̀fẹ́ inú nítorí wọn bá bá sọ fún wọn kí lè tó wá mí nìyí ẹni tó kú sójú ogun àṣekè tí kú but egbò ń bẹ lára rẹ̀ tó pọ̀ gan ọwọ́ á ní lára ọwọ́ á mú ọkọ̀ ó wá kó fi gúnra rẹ̀ pa torí wípé kò lè mú sùúrù jẹ̀rora mọ́ ó fi gúnra rẹ̀ pa wọ́n wá sọ fún ìjìṣẹ́ náà fúlàrà ọ̀sọ́là kí ló ìjìṣẹ́ náà fúlàrà ṣe ó dorí ó forí gbórí sókè báyìí ó gbé ojú àpọ́nlé rẹ̀ sókè báyìí ó ní ashhadu an la ilaha illallah wa anni rasulullah mo jẹ́rìí sí pé kò sí ní tó tó sí àfi ọba adẹ́dà mo jẹ́rìí sí pé mi gan-an ìránṣẹ́ rẹ̀ ni mí. nígbà tí ó sọ pé iná ni ó wọ̀ yẹn òun gan wọ́n gbé sí lẹ́nu ni ńgbà òun kí wọ́n sọ pé lágbájá jagun ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀rọ̀ ìyàwó Aisha ni rọ̀bẹ́lá ana nígbà tí òjíṣẹ́ náà wà sọ́nà mi Jibrilu nìyẹn o aleyhi salam ọ̀n sálámà sí ẹ yẹ Aisha ìyàwó Aisha ni tọ́ èmi náà ń sálámà sí o ọmọ pé ìwọ ń rí ń òrí bá ń sálámà sí o ó ń rí ń tá àrí lóòótọ́ bẹ́ṣọ̀p ni lẹ́sẹ̀kẹ́lì bẹ́ṣọ̀p ẹ̀dẹ́ èèyàn ni ṣùgbọ́n tí o ṣe ẹ̀dẹ́ èèyàn lásán kò jọ wá torí pé kí ni ọba adẹ́dà ń sọ ọ́n òun fi ń kọ̀nẹ́kì sánmà àtòkè ntọ́pamọ́. òun rí ntaàrí ọlọ́yẹ̀ká jibril ti wá sọ fún yìí pé iná ni ọ wọ̀ wọ́n máa wọ́n máa alàkóso ilẹ̀ ìbẹ̀lẹ̀ òun ò dẹ̀ ní choice àfi kó dìlíbà rẹ̀ iná ni ọ wọ̀ bí ó ṣe wọ̀ ọ́ kí ni ó ṣe tí ó fi wọ̀ ọ́ òjíṣẹ́ lára àtúnlẹ̀ mọ̀ ọ̀mọ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ tí wọ́n wá sọ fún un pé lágbájá oúnjẹ ìrora kò lè mú sùúrù mọ́ lọ́ba mú ìdà lọ́ba fi gúnra rẹ̀ pa ẹni bá para rẹ̀ kí ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ àtúnlẹ̀ ní yóò wọ̀ náà ní abadan khalidan fiya iná gbére ní ọwọ́ fi nọ́ọ̀sì àdìs iná gbére ní ọwọ́ nítòfi gúnra rẹ̀ òun náà ni ó fi wà nínú iná tí ó fi máa jẹ̀yà nínú iná subhanallah ó fi jẹ́ pé mùsùlùmí máa mú sùúrù tábàwà náà dẹ̀ra á mú sùúrù tábàwà náà dẹ̀ra á mú sùúrù ká má dùnnú kọjá àlà gbogbo nǹkan mùsùlùmí ìwọ̀ntúnwọ̀nsí ni òjíṣẹ́ lára sọ́nà àbísọ̀ tó sọ ó ní nǹkan mẹ́ta ní kó pàpà ọ̀hún. nǹkan mẹ́ta ní fàkóyọ nǹkan mẹ́ta ní máa ṣe àfọ̀mọ́ fún yàn kó nínú ẹ̀ṣẹ̀ nǹkan mẹ́ta ní máa mú kéèyàn gòkè àgbà. kí ló ní máa fàpá wọn kí ni ta kọ́kọ́ ẹ̀ṣẹ̀ ọmọọta ìṣàwọn ìṣàwọn àti ìní o ò ní ra ohun tí ò ní lọ́kànjọ́ à kò kọ̀rọ̀ kò pọ́sibú tó o bá ti di pé ahun lélẹ̀ yóò lọ́kànjọ́ à tọ́lú ìwọ́ wà fún yọ̀fẹ̀ máa ọmọ kójọ ntọ́ yẹ kó ṣe gan kò ní ṣe ntọ́ yẹ kó ṣe gbìyànjú lé kò ní ṣe kí lọ́ba alẹ́ làárọ̀ sọ oníwàmọ́ máa ń fọ́tùmí ṣẹ́yìn. ó ọba adẹ́dà yọkúlùfù ntẹ́ ẹ bá ná yọ rọ́pò rẹ̀ bí ohun ìwà ọ̀làlà ó di pẹ́ǹ lórí bọ́ ọba ṣe ọba àníyàn tó ọba ti ṣe sí tó ọba ṣe nǹkan dáadáa kan èyí tó kéré jù tí ó fi san lẹ́sàn-án mẹ́wàá bí ìgbàgbọ́ rẹ rẹ bá ó lè wọ hundred seven hundred àìmọye ipò òbí jẹ́ pé àjọ lè ṣe nǹkan kan náà ṣùgbọ́n alẹ́ mẹ́gbàá ládàá kan náà kódà irun ẹnitọ́ yẹ pé ńgbà tó wà lórí irun òun ó dúró nídòó tó ń wà níwájú ọba adẹ́dà ó ọkàn rẹ̀ pọ̀ òun ọba adẹ́dà sọ̀rọ̀. ọ wà níwájú lẹ́gbẹ̀ẹ́ wa lóòótọ́ ṣùgbọ́n kò sí bí ọkàn rẹ ti wà níwájú wa ṣáàbì wẹ́n tó yẹ pé ẹ jẹ́ kí mọ̀ọ́mù kí mọ̀ọ́mù yóò ṣe pápápá bùkátà tó ń gbé káàkiri tó ti di ọ̀kan ara ní bí ẹyẹ tá a dé mọ́nú kòkó tàbí inú kéèjì ni ọbẹ̀ tí lẹ̀ ṣé òṣìṣẹ́ náà sọ náà fi sọ pé títẹ̀ bá ti mọ́ màláìka wọn máa ṣàdúà ọ̀gá máa kí ni wọ́n máa sọ ẹni tó bá ń tí ń ná sójú ọ̀nà ọba adẹ́dà kọ́lọ̀ mẹ́jọ tán bẹ́ẹ̀ ìkejì ọmọ sí àmì ẹni tí ń bá ti ń káwọ́ kò tí ọ̀fẹ́ ń kọ́lọ̀ máa kọ́ máa ta kọ́ máa sùn kì fún òun náà màláìka kejì ọmọ sàmì. شيخ متاق وهو متبع يتلفه قولوا بدون لبعي هو ما اشتلفه نورش تنو من موسي لا ينال عزة من يتبع هو أن يكوني موكي تبع تنتلفه نورش كل شيء أنا أصلاً في لكتا وني عجاب المرهي بنفسي tí ìjọra rẹ̀ lójú tọ́ba jẹ́ pé bíbí ire ni ọjẹ́ ni kí ló ṣiṣẹ́ lára lónìí kí ló ṣiṣẹ́ lára sọ́lámsọ. ó ní man abta bihi amaluhu lan yusra nasabu ẹni tí iṣẹ́ ọwọ́ rẹ̀ kẹrẹ̀ tí ò ṣe dáadáa. bíbí ire rẹ̀ ò ní gbedégi kankan ọ̀dà Abuja ìhà wo ló ti wá ẹ ẹ Quraish kò tí ì mà tó lọ́la tó Quraish òjíṣẹ́ náà làásùlà fi fà á ló fi fà á lọ́lọ́wọ́n bá fi fà yọ nínú rẹ̀ nínú rẹ̀ Quraish kan àwọn kan tó lọ́la jù àwọn ashim ìran ashimi lọ́ba ajá ti jẹ́ kí òjíṣẹ́ náà àti láwọn wá láti ìran ashimi sẹ́mọ̀ kí wọ́n réèyàn ní ṣé nìkan bẹ lẹ́kọ̀ọ́ ní ìsìn tá a lè fi wé asokoro banana island kan tá a lè fi wé asokoro kí wọ́n réèyàn níbẹ̀ ń àbí ire wọn tọ́ rẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ kí wọ́n wá rán sí àwọn ọmọ ajégúnlẹ̀ sọmọ pé àdánwò ńlá ni àwọn tí wọn dá kàn mọ́ wọn ọ̀rá yàn kò sí tí wọn ò lè fẹ́nu sọ kò sẹ́ni tí wọn ò lè sọ sí kò sí tí wọn ò lè ṣe kò sẹ́ni tí wọn ò lè ṣe sí. kó dẹ̀ mú sùúrù pẹ̀lú bẹ́ẹ̀ àjẹbẹ́ ẹ wá là ẹ wá sórí ire ńgbà tí ọba adẹ́dá pa láṣẹ wà á ń dín àṣírẹ tẹkẹlẹ àkọrọbí àwọn fámìlì rẹ jẹ́ súnmọ́ ní kọ́ kọ́kọ́ pè sórí òdodo ilé láti kó segínì láti kẹsọ̀rọ̀ òde ó dẹ̀ pé gbogbo wọn ẹ̀yin ran alágbájá o ẹ̀rẹ́ o pé gbogbo wọn wọ́n lè tó wọ́n jáde wá ó deliver message. kí ni aláyàkókò nà kí inú wọn kí ló sọ. So òní tábàlẹ̀ hali hàbẹ̀ jẹ̀mẹ́ àtẹnà kọ́rọ̀ bá wọ̀ sẹ́ńtọ́ púpọ̀ àjọ ni. kí ló ṣẹlẹ̀ ináàt ó tó lọ láyé bọ́ba adẹ́dà ṣe pín sàtífíkẹ́ẹ̀tì àlìjẹ́nà fáwọn kan ọba adẹ́dà ó gé sàtífíkẹ́ẹ̀tì náà tiẹ̀ ó jáde lọ́wọ́ mọ̀jísà bí kùránì ṣe jẹ́ nu jíza tó tó ti jáde ìdàkóso yìí pé rìfáàsì mi nígbà mi ní wọná yẹn ọdẹ àmọ́ gbẹ̀sìlám ó ti gbà ní èrè fèǹfé ọba lọ́bẹ̀ ọba dẹ́dà ní tábàlẹ̀ tábàlẹ̀ kẹ́dà àbí lábíù wọ́tá kóró gbá ọwọ́ rẹ̀ tó ń nà sí ọ̀hún kóró gbá fọwọ́ àtòun òfin mọ́ lórí rẹ̀ oníwọ́n àti muhammed àti aláàtọ̀ àtìyàwó rẹ̀ náà àwọn tí wọ́n máa ń fara ní ọ́ ọba adẹ́dà ń gbà tó bú tó ṣépè ṣépè ṣépè bá nǹkan kí lọ́wọ́ á sọ ó ní sàyẹ́sùlá náà rán dáadáa wọ́n múra yóò wọ iná kèése ordinary iná iná tí ń jó fúlàfúlà tí ó jó tinútòdì àtìyàwó rẹ̀ wọ́n màá rédè wọ́n náà subhanallah. kí ló fà ìjọra ẹni lójú ànígbà fún wọ́n jì lọ lóru níbi tó jíṣẹ́ lásán àṣàlám bá ń ti ń ka Qur'an ni wọn ò fi fẹ́ ká máa ka Qur'an ní ká alábùkálá ẹni tó ń wù rẹ̀ bá dùn jù láàmú ti síwájú kọ́ ma tó jẹ́ yí pé bọ́ọ̀ ìbá tiẹ̀ fẹ́ kọ́nsẹ̀ntrétì gan dídùn ohun yẹn yóò máa dá ọ padà òjíṣẹ́ náà lọ́wọ́ sọ pé ẹ jẹ́ ká fi ohun tó dùn ká Qur'an kéṣe ní dùn òun lásán báwọn ni o èyí ni pé yóò tẹ̀lé tẹ̀jú wí gbogbo àwọn àkàmù rẹ̀ àti gbogbo ohun yóò tẹ̀lé yóò àmọ́ kò ní rush wọ́n wà máa lísìn sí kìrá òjíṣẹ́ náà sàásọ́là lóru. àwọn kan máa sọ pé nínú wọn pé wọ́n ń kọ́ ni ẹnìkan ní ń kọ́ ẹnìkejì wọn máa sọ pé ta ni kọ́ ta ló lóye tó dẹ̀ gbédè yìí tó mi níbi tí ọ̀wà máa fi kọ́ eléyìí èsè ń téèyàn lè pọ́yàn wọ́n tún wá máa wúra wọn kí lọ fẹ́ sọ sékè èsè wípé wọn náà tún fẹ́ jọyìn rẹ̀ o fẹ́ ṣe kínní. Quran gbé gbogbo píkṣọ rẹ̀ jáde ó ní súnmọ́ nazar súnmọ́ abasọ̀wọ̀tọ̀wọ̀tọ̀. وقال إن هذا قول البشر Hm, ọ̀rọ̀ ènìyàn ni lóòótọ́ torí pé tó bá ní kó wọn pọ̀ sí i lódì kì í délẹ̀ kò ní choice yóò gbà ọbẹ̀ ọkọ̀ yóò gbà kúránì. <laughs> Eh, kí ni a ti ń borúkọ rẹ̀ Jamil Abdul ti Misra. òun àti Russia wọ́n ń romance ara wọn lórí socialism pé kí wọ́n gbé socialism wá sí misra òun wá wò yí pé wèrè òun ò tí ì débẹ̀ wọn wèrè tí ń dàrún láàmú kọ́síkọ́sí tí ń bẹ pẹ̀lú òun ọmọ tó bí èèyàn máa ń sunkún èèyàn máa ń ríran kọ́síkọ́sí tí ń bẹ lórí òun sí tí ń bẹ lórí òun kò tó kóun ọ wá datira ọlọ́run ọba nù kóun ọ sọ yí pé kèé ṣe bẹ́ẹ̀. ọwọ́ amú abdulbasit abdulsamad ọwọ́ amú lẹ́yìn lọ sí ibi táwọn olórí àwọn Russia pé sí kí ẹ tó sọ̀rọ̀ oníkọ́ka Quran ọlọ́run dẹ̀ fi Quran kíkà ó fi kẹ́ ẹ ní oríṣiríṣi ọ̀nà ńgbà tó tẹnu bọ Quran ní kíkà mùjáwọ́dẹ́. àwọn kùfàrù àwọn Russia leaders yẹn wọ́n dẹ̀ ń sunkún kí ni ń pa wọ́n lẹ́kún ṣé ó dìgbà tó o bá gbà pé iná ń jó ni tó o bá tọwọ́ bọ̀ kó tó jù ọ tọwọ́ bọ̀ wò kò dìgbà tó o bá ka tó o bá mọ̀ túmọ̀ rẹ̀ tí kurani ò tó wọlé sí ọ lára lọba alẹ́ dàbí sọ lọ́wọ́ ń dọ́nà wà lẹ́ jẹ́bẹ̀lì lọ́rọ̀ ìtẹ̀ khashi'a mutasaddi'a min khashyati Allah ṣé òkè àpáta so ní fílì ni kò ní fílì ṣùgbọ́n tó bá gbọ́ kúránì yóò yẹ kó bẹ̀. ló fi jẹ́ pé gbogbo ẹ̀mí tó bá wà tí wọ́n ń lò tí wọ́n ń pèpè sí tí wọ́n ń ronú lé lórí kò sí ni ibi tí wọ́n bá wà ọba adẹ́dà ó ṣùbẹ̀jọ yóò gbé sí abẹ́ wọn ni. yànnàhùn yáàlú wàlẹ́ yóò dà tó ìmọ̀ borí ni kò sí ní tó lè borí rẹ̀. wọ́n bu sẹ́kún wọ́n sùn sùn sùn sùn sùn sùn kìnnì ń pa wọn lẹ́kún tí wọ́n mọ̀túnmọ̀ kọ́ra wọn mọ̀túnmọ̀ rẹ̀ ṣùgbọ́n ìgbà tí wọ́n kà ní kíkà tó súnmọ́ bí wọ́n ṣe fẹ́ kàkà ọ̀fẹ́ ọ̀fẹ́ wọn kọ̀ yóò wọnú etí wọn tó bá ti wọnú etí yóò wọnú báyà yóò múvu wọn ó múvu wọn kọ́ránì. àwọn kò fà kéèfé yìí pé wọ́n ń já nírọ́ kí lọ́ba adẹ́dà sọ ó ní wọ́n jahadu biha wọ́n istayqanatha anfusuhum zulman wa 'uluwan wọ́n mọ̀ ọ́ ṣe fàǹfà ṣùgbọ́n ẹ̀mí wa ó jẹ́rìí sí wípé òdùtò ni ìgbéraga ilé olóńsè wọn àti wọn fẹ́ borí wọn àwọn lójú ìjọ ẹni lójú ọmọ ń kó báyìí. ní gbogbo nǹkan ẹ̀sìn Islam ọlọ́run bá gbé wá ní túni ká máa rẹra wá ńlẹ̀ àforí balẹ̀ fóun nìkan gbogbo dáǹsì á ṣe fóun nìkan torí tí ẹnìkan la fi ń ṣe òun nìkan ni wà akbar àṣẹlẹ̀ àṣẹ àá tó o bá lọ sí Kaaba òkúta lásán gbogbo ẹ̀ lásán ó ní òun tó ń dá sánmà àtìlẹ́lẹ̀ òun lò ní kẹ́ ẹ pa kájà kẹ́ ẹ máa yíká kẹ́ ẹ wá máa polongo òun nìkan kẹ́ ẹ máa ṣàfọ̀mọ́ fún bóun ṣe fẹ́ ni tẹ́ ẹ bá tún ṣe ìyún tán ẹ tún gba mọ̀nà lọ ẹ̀sùn lẹ́ẹ̀mbẹ́ nínú túbú tẹ́ ẹ bá ṣe tán ẹ pé sókè àràpà tẹ́ ẹ bá ṣe ìyún tán ẹ wá wá síbi tí tẹ̀sẹ̀ lúlù ìrẹ̀rẹ̀ nílẹ̀ dápò tó ti ṣẹlẹ̀ níbo. Muzdalifa olùkàlùkù ó sùn lẹ́ẹ̀lì sàlàyé kíni fún kíni àwọn ojú rẹ ọlọ́run ọba torí títọ́ ọba ti rẹra rẹ lẹ̀ fún o lè mókè o lè mókè láyé dípò pé ọwọ́ àmókè gbangba ajọ́ gbẹ̀ndàlìkíá tọba ti jọra rẹ lójú lórí anything o ní jèrè lórí rẹ amú àpèjúwe ọmọ ìyá kan wa kéèyàn ń gbọ́n owó pípa ká lè pawó àfi tí ọba ti dáwọ́lé ntí ọba ti dáwọ́lé ni táwọn èèyàn bá tí wọ́n bá ń ṣọ́ọ̀tì nídìí rẹ̀ òun ó make millions dọ́là ṣe fún dé ó wá di pé èèyàn máa ń sọ́ra ọ̀rọ̀ sísọ. So ó ń fojú tẹ́ḿbẹ́lú wo àwọn tí wọ́n ń sáré tí wọ́n ò mu ọwọ́ aṣọ lẹ́nu ẹ̀rọ àwọn ilé wọn ò mọ nǹkan kan wọn ọ̀lẹ́ ni wọ́n nǹkan ọ̀sọ́ ó wù níwà gan ó kó sí lọ́kàn <laughs> gbàtọ́ bá alẹ́ náà kọlà ó ti plan ẹ̀ dáadáa ó gbìyànjú ṣùgbọ́n dàtí ọba adẹ́dẹ́ ó gbèsè rẹ̀ dé ó fìdí rẹ̀ janlẹ̀ ọlọ́run ló ní kí egun ẹ̀yàn ọmọ kan sáwọn pété egun ọ̀yìn bá kán kò ní lè dìde mọ́. kò lùsì mílíọ̀n kì í ṣe ten million ló lùsì kì í ṣe hundred kì í ṣe two hundred kì í ṣe three hundred million láàrin ìṣẹ́jú mélòó kan gbogbo ẹ̀rẹ́ dàbò ìdí tá a fi sọ wípé ọlọ́run ọba ọ̀kan lẹ́yìn lámọ́dáṣe ó rántí kíákíá pé ha àdánwò dé ọba gbalẹ̀ ọlọ́run ọba lọ ọlọ́run fara gbolẹ̀ yìí pé mo túbá gbogbo ntọ́ bá fa eléyìí lẹ́sẹ̀ mo túbá. lèyàn fi sọ ẹnu ọ sọ ẹnu rẹ ó sọ ìrù ọsọ ọ̀rọ̀ ọsọ ṣe fún òjíṣẹ́ lára sam sọ wípé kí ni máa kóyàn yọ nínú pa adulu fọrọdà wà lábàdà tọ́m bá ń bínú kò ṣe déédé ìbínú ò ní kọ́ ọmọ ṣe déédé tọ́m bá ń dunnú ó ṣe déédé ò kọjá àlà ò sọ pé torí ipò ń bínú kọ́ wá ṣe ń tí ọba adẹ́dọ̀fẹ́ mọ́kọ́ mọ́kọ́ mọ́kọ́ torí pé ó ń bínú Islam ò gbà bọ́ba adẹ́dà ṣe fi ọkọ bó ṣe ṣe fi àdánwò fún obìnrin tó Islam ò gbà kí ọkọ kọkọjá àlà pẹ̀lú rẹ̀ torí pé èèyàn fìyàn sábẹ́ èèyàn kó fi ṣe àdánwò. Ah? ó fi ọkọ ṣe àdánwò fóbìnrin ah. ọ̀kan nínú àwọn ọmọ sàbẹ̀ òjíṣẹ́ lọ́sọ̀ àṣọlámù bàbá rẹ̀ fẹ́ẹ́ fi fọkọ ọ wá ní ní tí lè sọ pé màá lọ lé ọkọ o kọ́kọ́ mú mi lọ síwájú òjíṣẹ́ lọ́sọ̀ àṣọlámù náà kí n béèrè lọ́wọ́ rẹ̀ kí ni ẹ̀tọ́ ọkọ mi lérí mi gbà wọ́n déwájú òjíṣẹ́ lọ́sọ̀ àṣọlámù. a mọ̀ pé jawami wòle kẹlẹmi ọ̀rọ̀ tó pọ̀ kárọra sójọ ní kónkóló nínú mọ̀jísà òjíṣẹ́ lásìlá àràsílà òjíṣẹ́ lásìlá àràsílà ní tí gbogbo ara rẹ̀ ọkọ bá jẹ́ egbò látòrí dé ẹsẹ̀ tí wọ́n ń ṣe ọyún ètùtù pọ́s tí wọ́n ń jáde ńbẹ̀ tí látòkè wa tẹnu bọ̀ tí wọ́n ń èyí tó kéré jù nínú ẹ̀tọ́ ọkọ rẹ̀ lé lórí kò tí ì mú wa. ọmọ yẹn ní n lè pé ìwọ̀ yìí n rò pé yín lọ́kọ òjíṣẹ́ náà sáà sílẹ̀ ní fílẹ̀ tí ọba ti kóra rò. wọn targhib wa tarhib tíra àfa mùndírì lórí ìdẹ́rùbà àti gbaniníyànjú. àfẹ́kọ́bìnrin ọ̀dá wà láì lọ́kọ tí ọba àìlọ́kọ rẹ̀ bá máa fa fìtínà ṣùgbọ́n ó lè kóra ró ó rí pé ah kíní yìí yóò ṣeé ṣe àsìkò tá táàmù tá a wà nísìnyí kọ̀rọ̀ irú bẹ́ẹ̀ rọrùn mu ó sọ pé òun kóra ró kò pọ́sibú àwọn tí ò ṣe kíní gan wọ́n ta sí lóríṣiríṣi yọ lọ́kọ̀ọ́. ọ̀wá ní sọ wípé torí pé ọba adẹ́dà gbé ẹrú rẹ̀ kan sí ọ lábẹ́ kí wọ́tọ́ ọjọ́kùnrin náà kọ́ a máa ṣe gàràgàrà lójíṣẹ́ lázàrà sálàmì sọ pé mo èé fẹ́rù yín o ọlọ́run ọba rọ̀ wọ́n fún yín ni kẹ́ ẹ lè ba rẹ̀ sì ṣe. yóò dẹ̀ bí ọ léèrè bọ́ ọba ṣe hándù rẹ̀. kí ẹ ti pé rúbìyàn léèrè nìkan lọ sọ ó ní wàyí nà tọ́lẹ̀kùn tí wọ́n bá wà obedient sí fala tabghu alayhinna sabila ẹ má kọjá àlàlé wọn lórí o kí ló wá fi parí rẹ̀ ó ní inna Allaha kana aliyan kabira tẹ́ ẹ bá kọjá àlàlé wọn lórí ẹ mọ̀ pé mo lékè gbogbo ẹ̀dá èmi ní o ṣe mọ́tò moto mi ń lò léyìn lórí káwá wo tẹni tó ju àlọ ẹni tó lọ́wọ́ ọba lóhùn ó gbìyà rẹ̀ jà sẹ́mọ̀ pé eléyìí ńlá lágbára nìyẹn máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú. ló fi jẹ́ pé táwọn ẹni ọlọ́run bá ń bínú sáwọn aráalé wọn kànáà tí wọ́n fi sọ̀rọ̀ òdì kí ni a máa ń ṣe ṣé kílọ̀bù ni wọ́n máa ń gbà lọ là níbo ni a máa ń gbà lọ ibi tó lọ́lá jù lórí ilẹ̀ ayé níbo ni masjid bàtí wọ́n bí òjíṣẹ́ lásàlá àṣàlá mú nínú ilé níbo ló gbà lọ masjid kí lọ́ọ́ lọ sí ń bẹ̀ wọ́n lọ ṣe ìbàdà ó lè ṣe kí n kọ́ lọ sáà di ọlọ́run. nígbà tí زاراه رضي الله عنها Fatima tó ń mọ kangakanga ó gbèsè obìnrin dé pẹ̀lú Imam Ali bin Abi Talib radiyallahu anhu ewu ah! lele kí ni Ali ṣe ọgbà mọ́sáàsì lọ Islam ó fi ààyè ẹ̀fẹ̀ ìbániṣeré láti fanimára ó fi ilẹ̀ but kó jẹ́ lórí òdodo èrè tó bàbá yẹn ṣe kó jẹ́ rí òdodo mọ̀ṣeré mọ̀ṣeré irọ́ ẹ̀fẹ̀ tó bàbá yẹn ṣe kó jẹ́ lórí òdodo mọ̀ṣẹ̀fẹ̀ ẹ̀rọ ìsìláàmù ò gbàrọ́ láàyè. lórí gbogbo eré àbá òjíṣẹ́ náà sọ̀rọ̀ sílẹ̀ wà lọ́ba kí ló ṣe wọ pẹ̀lú kọ́sìn rẹ bàbá eléruku bàbá turab bàbá eléruku Sayyidina Ali radiyallahu anhu ó ní kò sókò tí mo láìkì káwọn èèyàn pè mí tó tóbi ó kàn torí pé ńlá lọ́sọ̀ọ́ mi bàbá eléruku ń ṣe ó wá sáde ọlọ́run ọba nínú mọ́sáàsì ó wá ara rẹ̀ wá kéruku òṣìṣẹ́ náà nípa bẹ́ẹ̀ léruku ṣé kò kéruku ó kéruku lè arúgbó tó wá gbójútẹ́ ládàá sọlá ni ó ní yá Rasulullah bá ń bẹ lọ́wọ́n ọba kí n rálì jẹ́nà wọ̀ kí n wà lì jẹ́nà òṣìṣẹ́ náà sọlá ní arúgbó e wà lì jẹ́nà lọ́ba bú sẹ́kún ní bá ń lọ ní bá ń bínú lọ òṣìṣẹ́ láni kẹ́ ẹ ọlọ́run bá ní nínú suratul waqi'a ansha'nahu insha'a wa ja'alnahu abukara urban atraba adá wọn dá àtún wọn dá ní ọ̀tún padà tí wọ́n di ọmọdé dòjòló ẹlẹ́jẹ̀ tútù kéèsè ara arúgbó yìí là ń gbé lọ sí àlìjánná ó tún ọ dá ní dídá tuntun padà àwọn ọkùnrin gan kìí ṣe háìtì wa yìí láàgbé lọ wọ́n tún ọ dá wọ́n tún ọ dá á padà sí ìpìlẹ̀ baba ńlá wa bó ṣe dáhùn torí ó dá òjíṣẹ́ náà àṣọlá ń ṣàlàyé rẹ̀ bó ṣe wà lóhùn sọ yìí Bukhari bó ṣe ga tó bó ṣe gbọ̀ngbọ̀n ẹni tí ọkọ̀ káàbà tí káàbà òfin ga báwọn tí wọn ò lo àgàsọ ọmọ pé wọ́n gbọ́dọ̀ ga òjíṣẹ́ náírà àtúlà ní bá bí ọjọ́ ń ṣe ń gorí ọjọ́ sí bẹ́ẹ̀ là ń kéré sí là ń kéré sí là ń kéré sí bọ̀ síbẹ̀síbẹ̀ ọba adẹ́dà fi àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ó yìí ṣe wọn kù lórí gíga bẹ́ẹ̀ tọ́jú láti fi ṣe kíni láti fi jẹ́rìí pé níta Kùránì sọ ò tó jíṣẹ́ náírà àtúlà ń ṣàlàyé o ntọ́fẹ́ jọ nìyí o ọba alọ sí hajj kan àbí umra ẹrú ọlọ́run ọba kan ibi tó ga dé ẹni tó ga nínú wa tí wọ́n ń pè lẹ́ni tó ga ń bí gan á nà á máa gàwó báyìí lókè níbi tó ga dé àwọn ọmọ yóò tètè dá padà sí ní tí òjíṣẹ́ lásìlá àlọ́sọ́làm sọ ní háìtì wa bá ti wà jẹ́nẹ̀. inna urban èyí bínú kó wá fi òdodo lẹ̀ má sọ èyí dunú kó wá kọjá àlà má ń sẹ́fẹ̀ á sòdodo ló fi jẹ́ wípé gbogbo nǹkan wa yóò dá lórí òdodo àṣẹyìn ìṣẹyìn yóò gbà bí ọ̀la nísìn wọ́n ní first April àbí. àwọn èèyàn máa purọ́ wọ́n máa fi ṣẹ̀fẹ̀ haramu ni ìpìlẹ̀ rẹ̀ kìí ṣe tiwa ìmúlò rẹ̀ orí ibú ni ká máa purọ́ ká wá institutionalize irọ́ fún kan subhanallah ẹgbà wá wá táwọn ọ̀rọ̀ fìdá àwọn ṣíà hu wọ́n rò pé àwọn ń fi ń pọ́n na Ali fi ń kílẹ̀ ìgbà wa ti ń mú wa wọ́n ní Umar radiyallahu anhu ó jáde ó wá pàdé Huzaifa amin sirri nabi sallallahu alaihi wasallam ó wá ní kayfa asbahta káàárọ̀ o àjèrè bí bóòlù àti jí sí o kí ló sọ yìí pé Huzaifa sọ ó ní asbahtu uhibbu al mo jí lé ní fìtínà lèmi ń fẹ́ wa akọrọ wòle haq mo kórìíra òdodo. wa usalli bi ghayri wudu mo dẹ́ máa ń ṣe sọ̀láàtì láì lálùwàlà. wàlí fìlà abdi máa lè sẹ́lẹ̀ láì fi sàmà ntọ́láwọn ọba òní ní sàmà tí òní lókè èmi nílẹ̀ láyé ń bí. wọ́n ní Sayyidina Umar wá fẹ́ fìdí fọ́ lórí ní Sayyidina Ali wá yọ ló bá ní à èwo ló adé tí odindi Amirul Mu'minin tó fi fẹ́ tó fi fẹ́ bínú ọ̀gbọ́n tí lágbájá sọ ni wọ́n ní Ali sọ pé bẹ́ẹ̀ ni òdodo ló sọ ní a àti wọ́n náà wọ́n ní Ali wá sọ yìí pé ńgbà tó lóun fẹ́ fìtínà ṣùgbọ́n náà wọ́n bá sọ yìí pé inna ma amwalukum wa auladukum wa azwajukum fitna àtọwọ́ owó yín àtàwọn àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ ní àtàwọn ọmọ yín ṣe bí fìtínà ni wọ́n ta ni ọ̀láìkì ọ̀rọ̀ tí ọ̀láìkì ìyàwó rẹ̀ àti inú àwọn ọmọ wa nínú wa fìtínà tí wọ́n ń wí náà nù. ó lóun kórìíra òdodo òdodo wo ló fẹsẹ̀ nílẹ̀ bí ikú kò sẹ́ni tó fẹ́ kú àkórìíra rẹ̀ ó lóun máa ń ṣe sọ̀láàtì láì lálùwàlà àsọ̀láàtì fojìṣẹ́ lára àsọ̀láàmù ò ní ìdí àlùwàlà ọlọ́run ní nílé nísàlẹ̀ ń bí tọ́lọ́run ò ní lókè bẹ́ẹ̀ ni alọ́mọ alẹ́ gbogbo ẹ̀ ọba ẹlẹ́dẹ̀ òbí mà ọ̀rọ̀ yìí jọ ṣùgbọ́n ọ̀nà wo ló gbà wá ọ̀nà tó gbà wá Islam mọ́ ọ̀nà wo ló wípé Ali òun ló nímọ̀ ju gbogbo kínní lọ ìrọ́dẹ̀ ni wọ́n ń hun jọ lóbi jẹ́ pé nínú sẹ́lẹ̀ ọ̀nà tọrọ gbà wá yẹ̀ wò tọrọ tí ò tẹ̀yẹ́ náà tirẹ̀ náà ṣé kọ́ńtẹ́ǹtì yẹn ṣókun àti pé kí ni wọ́n fẹ́ lò fún ṣóyọ ó jọ gbogbo eléyìí láàmà yẹ̀wò nínú Islam kí a sọ pé wọ́n ṣe april fool kí ló mú bẹ́ẹ̀ kò mú irọ́ ni àwọn náà afáàfin sọ yìí pé eléyìí gan tí ò fẹsẹ̀ rìn lẹ̀ yìí gbígbọ́ rẹ̀ gan nípìnlẹ̀ ẹni tí ò ní làákàyè ó lè dàyàn lé ó lè dàyàn lórí irú tó a gbọ́dọ̀ lò ó kèése ń tá a fi tì sọ́dọ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àròsọ́làm ọ̀nà tí wọ́n mọ̀ gbà wá gan irọ́ ni àwùjọ ni àyè fi àwùjọ sí Islam ààrẹ rì tó yẹ kó ntó ọ̀sẹ̀ bí ẹni tí wọ́n mọ́gbọ́n wá àbí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àgbà torí kò pé kò ó fúyẹ́ kò tẹ́ ẹ̀ débi kankan nínú skéèlì ìsìláàmù tó jẹ́ pé òun láàfin wọn nǹkan àdánù ṣé april fool lára gbà wọlé ṣé april fool lára gbà wọlé mùsùlùmí ọgbọ́dọ̀ ṣọ́ra torí pé kí ni kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà sọ ọ sọ̀rọ̀ mí ń gbà mí òní mà bó ṣe tẹ̀ wọ́n tó títí títí títí tó fi lè jẹ́ ọlọ́run ní pé ọmọ kákòókò rẹ̀ ni èyí ò ní wípé oríire ọmọ apá ọ ni. téèyàn bá dẹ̀ sọ míì tí ọba ṣọ́ra yóò ṣe orí ibú láti ìgbà tó ti sọ yẹn títí títí títí tí ó fi ṣe kí ni tí ó fi lè pàdé ọba dẹ́dà. kò ní bọ́m̀bẹ̀ àmọ́ àpèjúwe wa òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ń bẹ̀ sójú ogun ọ̀kan nínú àwọn sàábí kò ì jẹun ó di ń di àìmọye ọjọ́ ló fi de òkúta mọ́nú torí pé kò ń jẹjẹ ọwọ́ akú sójú ogun yẹn ń ogun tí fi fúyà nírò wípé ọmọ rẹ̀ kú ó rí ọmọ rẹ̀ báyìí ó gbé e. ó rí òkúta tó dè mọ́nú ó kì í sí orí rẹ̀ ọwọ́ asọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló sọ ó ní ah! ó ní alijanna straight òjíṣẹ́ náà sàlámù ọ̀dọ́ gbọ́dọ̀ dákẹ́ ní ibi tí ọ̀rọ̀ tí è ṣe bẹ́ẹ̀ tó bá fi ṣẹlẹ̀ òjíṣẹ́ náà sàlámù ní tá wí bẹ́ẹ̀ fún ẹ. eléyìí ọwọ́ alijanna straight eléyìí ọwọ́ náà kò sí ọlọ́run ò fẹ́ níbọ̀dì dá lẹ́jọ́ àfọ̀nìkan alijanna straight tá sọ bẹ́ẹ̀ fún ẹ ọmọ bọ́yọ̀ sọ ntí ọ̀ ọ́dá sí ntí ọ̀kan tàbó ní nǹkan kan tí ọmọ làkejì lẹ́tọ̀ọ́ sí tó ń wò dẹ̀ ní ìdí ẹ̀ tí ò fi sọwọ́ sí ẹ wò ta ni ò kó sínú àwọn nǹkan báyìí nínú wa àtàfà àtọmọtó àtàgbà àtẹwé àtọkùnrin àtobìnrin ta ni ò kó sí ntí ọ̀kan wa dáadáa sí táwọn yanu parapara parapara. Para, para làwọn ẹni rí tán fi kọjá lọ sọ pé tí nǹkan kan bá wà nínú tọ́lọ́wọ́n bá fi kẹ́ẹ̀dá tó yẹ kéèyàn fi sínú ẹ̀wọ̀n ahọ́n ni àwọn ẹni rí máa ń dákẹ́ ni tí wọ́n bá fi sọ̀rọ̀ ìmọ̀ kí Quran tàbí kí á ṣe zikir torí wípé kí ni min husni islam ilmari tarkuhu ma la yaani ètí fi dá nínú islam èèyàn òní pé ìtí òkan kọ́mọ̀dá sí òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lẹ̀m ní wal-qasd inda al-faqr wal-ghina nínú tí máa ń kó yàn ayọ̀ òní kéèyàn ṣe níwọ̀ntúnwọ̀nsì tọ́lọ́mbà gbèsè rẹ̀ dé tí nǹkan há tí ò sí kásẹ̀ níwọ̀ntúnwọ̀nsì tọ́ba tún wá wà náà kásẹ̀ níwọ̀ntúnwọ̀nsì mùsùlùmí yìí náà pa. ọba adéda ní ká ṣe ní wọ́n kí ló pẹ̀lẹ́ ẹ̀kẹta ó ní wọ́n khashiyati Allah fi sirri wal alaniya kéèyàn máa pa kíláyà ọlọ́run ọba ní kọ́ àti ní gbangba kí lọ́ba adéda sọ ó ní innama tunziru man ittaba'a dhikra wa khashiya rahmana bil ghaib fabashshirhu bi maghfiratin wa ajrin karim ẹni tó gbà kìlọ̀ tó mú wá sí lóòótọ́ lọ́wọ́ ọba sọ kalẹ̀ fojìṣẹ́ náà sàlá sàlám òun lẹni tí ń tẹ̀lé òfin ọba adẹ́dà ọwọ́ ń páyà ọlọ́run ọba ní kò sọ yí pé òkùnkùn sẹ́ni tó rí mi torí pé kú fúru lù ọba adẹ́dà yẹn fọba ṣírù mi mọ̀kísọ́rẹ̀tì fún un ní ròdùn wàá jẹun kiri àti ẹ̀sán tó ẹ̀sán àpọ́nlé ẹ̀sán àpọ́nlé wò ni àlùjẹ́nà ẹni tí ń ṣe dáa lójú méjèèjì ń páyà ìpè tọ̀ ẹ̀ńtọ́wá ní hòs tí wọ́n ti ń ṣe mẹ́lẹ́ kí ni conclusion rẹ̀ ọ̀jẹ̀ ó ní kí ni wàá máa pẹ̀sẹ̀ rẹ̀ ìmọ̀ wà nú àlùwàlà ń gbogbo gbà ká pé àlùwàlà dáadáa tó o bá ti wà nínú àlùwàlà àwọn màláìkà tí ń kọsẹ́ gan wọ́n mọ̀ tìjú rẹ̀ làwọn ẹni retí wọn kọjá lọ wọn èyí fi àlùwàlà ṣíṣe ń gbogbo ògbà wọn èfi ṣeré kí ló jíṣẹ́ lásán àṣàlám sọ la yuhafizu ala al-wudu lan yuhafizu ala al-wudu illa mu'minan ẹnìkan yìí máa ń ṣọ́kó wà nínú àlùwàlà ń gbogbo ògbà àfọlùgbàgbọ́ òdodo kí lè kejì mashiyu ila jama'at bil aqdam ìmáàrin wà mọ́ṣáláṣí wá kí wákàtí máa ẹsẹ̀ kan tó ń bá ń gbé ọlọ́run máa fi pẹ̀sẹ̀ rẹ́rẹ́ tó ń bá ti ń gbé kejì yóò máa fi ṣàlékún dáadáa fún ẹ. àwọn tí iṣẹ́ ọ̀ràn yàn lé lórí ṣùgbọ́n a gbà fún wọn pé kí àwọn náà máa lọ sí masjid ó ní àwọn wo àwọn obìnrin lórí fitna òṣìṣẹ́ náà sọ́lá tẹ́ ń bá ń bọ̀ ní masjid o ẹ̀wọ̀ sọ tí ò ní fa fitna ẹ má lò tùràrí tí ó máa fani mára ẹ wá pẹ̀lú pààyà ọlọ́run ọba ó tún wá sunkún ẹ má kọ̀ fáwọn ẹrúbìnrin yín lò láti wá sí mọ́ṣáláṣí káwọn èèyàn má rò wípé àràámù ni pé kóbìnrin wọn wá sí mọ́ṣáláṣí òjíṣẹ́ láti rárá ẹ má kọ̀ fún wọn. làwọn obìnrin máa ń wá sí mọ́ṣáláṣí láyé òjíṣẹ́ láti rárá sọ́lá pàápàá jùlọ ìdánilẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ àwọn náà gbọ́ wọn ó béèrè látara tí wọ́n gbọ́ tí wọ́n béèrè wọn ó tún fi kọ́ àwọn tí wọ́n tún súnmọ́ wọn bẹ́ẹ̀ náà látara bẹ́ẹ̀ ìmọ̀ ọmọ tẹ̀ka. àwọn kan alùpàlà ìmọ̀ akéwọ̀n máa rìn lọ mọ́ṣáláṣí lọ kí. tàbá wa kí mu tán ká má bẹ̀ jáde bá a bá ṣe pẹ́ ní mọ́ṣáláṣí síta ń gbà bá kí mu tán bẹ́ẹ̀ ni kí ọlọ́run ọba ó sì sọ̀lẹ̀ wà lérí tó. kí ni wàá máa mú géèyàn gòkè àgbà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà sọ yìí pé ifṣà ọ̀sálàmù ìmọ̀ fún sálámà bẹ́ẹ̀ bá pàdé lẹ́ẹ̀mẹ́wàá asalaamualeykum tẹ́bá tún kó separate tẹ́bá tún pàdé ara yín asalaamu aleykum tẹ́bá tún fẹ́ pínyà asalaamu aleykum òjíṣẹ́ náà sàrà sàlám ní ìmáàmù kéèyàn lọ́lá níwájú ọba adẹ́dà wọ́n ìtò àmù tọ́ àmù ìmáà bọ́ àwọn èèyàn. ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa ó wá láti Maka ọwọ́ ni òun máa ń gbìyànjú níláre níláre láti máa lọ bẹ ìtẹ́ bàbá òun wò ṣùgbọ́n sí ní maka nísìn. oúnjẹ wo ni àwọn èèyàn máa ń jẹ lájẹ yóò níbí tó wípé ọkàn balẹ̀ sí. ọ̀gá wa ti wẹ̀ <laughs> lárúbáwá nílò dọ́gbọ̀n ọlẹ́kẹ̀ẹ́ bá bọ́lẹ́bà ní tòun o ó ní àwọn èèyàn dẹ̀ láìkì ẹ̀bà tó o bá ṣe ọbẹ̀ tó gbádùn sí tán gé ẹran sọ̀dùsọ̀dù sí èmi rò pé eré ló ń ṣe ni wọ́n bá ní àìdíà ni wọ́n bá dáná ọmọ wọn dáná ṣe gbogbo ẹ̀ ó ní kí wọ́n lọ pín fún àwọn aláìní ọ̀sẹ̀ ń jẹ fẹ́ràn tí wọ́n ṣe gbogbo ẹ̀ sí. òun fi ṣàdáníyàn wípé kọ́ba adẹ́dà kọ́ba òun forí jìn àwọn òbí òun islam fààyè gba ilé but kì í ṣe tí èèyàn máa ń fọjọ́ sí pé ìgbà báyìí jọ́ kẹta jọ́ kẹjọ ogójì ọjọ́ rárá islam fààyè gba yìí ó ní àwọn nǹkan téèyàn lè ṣe fòkù tí ládé ó sì máa bá òkú nínú rẹ̀ ètò rọrùn jù ó ní dùá tó bá ti lọ sí sùjádà bẹ́ẹ̀ lọ́n fún wọlọ́n bàbá ń foríjì báńkẹ́ báńkẹ́ yàtúbọ̀ tán àwa náà dáa gbogbo gbàtà bá lè lò láyé mọ̀jẹ̀ ìsìláàmù wọ́ mẹ́hẹ̀ wọ́n gba yín mọ́ni lọ́wọ́ gbogbo eléyìí èèyàn fi ń wojú rẹ ọlọ́wọ́ bá tí ó bá lọ hajj ó lè lọ hajj fún tó bá jẹ gbèsè ó lè bá san ó lè tún mọ́ṣáláṣí jẹ kọ́ba adẹ́dàjẹ́ kí ládàá rẹ mọ́ o lè gbẹ́ kànga fún gbogbo ilé ìyẹn lè ṣe gbogbo ilé kìí ṣe ká máa fi ìṣesí wa ká máa fi jọ àwọn tí èṣe tiwa tá a mọ̀ pèlè ọ̀rọ̀ wọn tá a bá ní àmọ̀pìlẹ̀ ọ̀rọ̀ wọn kìí ṣe pé àmọ́ làwọn túmọ̀ sí àmọ̀pìlẹ̀ ọ̀rọ̀ wọn sí dáadáa torí kúfúrú nípìlẹ̀ wọn tí nǹkan kan bá dá ń bẹ̀ ọba adẹ́ẹ̀dá ó ti rán òjíṣẹ́ lọ́sàn àṣìlám kó ṣàlàyé fún wa wípé eléyìí yanjú ń bẹ̀ o eléyìí ò yanjú. ìbọyìn wasalaatu bi leyli wa nas niya ìmọ̀ dìde lóru bó ṣe lè wù kó kéré tó ká dìde lóru ó rákàtà ó lè jẹ́ méjì ó lè jẹ́ mẹ́ta ògóńgó rẹ̀ bíi mọ́kànlá torí pé olùjíṣẹ́ náà fúnra máa ń sábà sí kì í ti kọjá bẹ́ẹ̀ gbogbo eléyìí aṣọ ntaana ńlẹ̀ ó ti pọ̀ tó yẹ ká mójútó. so a gbọ́dọ̀ sọ yìí fi ṣe sí máa fi jọ àwọn tí èṣe tiwa. nínú ilé wa ọ̀gọ̀ọ̀rọ̀ wàhálà tí ń bẹ́ẹ̀lẹ̀ nínú ilé nìsín torí wípé àyàpá sí bí ọba adẹ́dà ṣe fẹ́ ká ṣe ni ìmọ̀kọ́ ọkọ̀ kọjá àlà pé torí pé agbára wà lọ́wọ́ tàbí kíyàwó kọjá àlà. a túbọ̀ tẹ̀síwájú lórí torí títí di ọ̀sẹ̀ tí ń bọ̀. oṣù Rajab yóò fi yọkà sẹ́lẹ̀ èlò lẹ́nu naam twenty four gbàtí ó bá fi di ahadi tó ń bọ̀ á ti bọ́ sínú Sha'ban àwọn ènìyàn tá kọjá lọ wọ́n máa sọ yìí pé oṣù Rajab oṣù lọ́nkàn ni ìgbín nǹkan. tá a bá fẹ́ gbin nǹkan kí là àkọ́kọ́ máa ṣe àkọ́kọ́ àjùbà á tu gbogbo nǹkan tí ò ní jẹ́ kí nǹkan àfẹ́ gbìn yẹn kó lè wù dáadáa kí là fẹ́ tu kí là fi tu àtọ́wọ́bà kasratul istighfar ìmọ̀ṣọ̀pọ̀lọpọ̀ istighfar ìròṣùbá ọ̀pọ̀lọpọ̀ istighfar tọ́wọ́bà muhasabati nafs ìmọ̀ gbéra rẹ sórí òṣùwọ̀n kọ́ máa access ara rẹ ọba adẹ́dàá ní bẹ́ẹ̀lì insanu ala nafsihi basira wọlé wọlé kọ́ máa àbírọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ríra rẹ̀ dá ìbá máa wá wá wí òun náà máa bí tó ń kú ní eré àkídà ìgbàgbọ́ rẹ̀ ó ṣègbìyànjú lé lórí. kí ni máa ń bá gbàgbọ́ jẹ́ kí máa ń mú kí gbàgbọ́ rinlẹ̀ o gbọ́dọ̀ mọ̀ ó ṣèwádìí lórí rẹ̀ dáadáa. eré àwo ló ti kó shirk tí wọ́n gan ọ mà ó mu ó yanjú rẹ̀. àwọn ọ̀ràn yàn rẹ bó ló ṣe mójútó sí ọ́ chẹ́kì gbogbo eléyìí pàápàá jùlọ níjàmá nínú mọ́ṣáláṣí àtìrún asùn àti ṣáà àwọn eléyìí pàtàkì torí pé kéde ẹnìkan èyí má máa bìkítà lórí kíkí ìṣá tàbí àsùbá nínú mọ́ṣáláṣí àyàfi kí ló jẹ́ lásán monafik àfàlágà bàǹgẹ̀dẹ̀ hypocrite. kí ni o òjíṣẹ́ lára àtúnlá ń sọ wípé yóò jẹ́ sábàbí tá a sì rí ọba adẹ́dà kedere níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà ó ní irun àṣùbà àti làásùn kíkí ní jàmá. àpòjútó àwọn ni wàá fi tá a mọ̀ pé wọ́n pàtàkì ṣùgbọ́n tá a bìkítà lé lórí àtúmójútó kíyàmù lẹ́yìn sọláàtì dọ́hà kí ló jíṣẹ́ lọ́sọ̀ àṣọlá sọ ó ní mọ̀nà hàfàzà àlà àrbàáyìn kọ́bìlẹ̀ zuur wà àrbàáyìn bàdà zuur hàrọ̀mọ̀hù lọ́hùn àmẹ́nà ẹni tó bá dún ní mọ́ ìkíráka mẹ́rin kátó kí àìlà àti mẹ́rin lẹ́yìn àìlà ọlọ́run ó ṣe ara rẹ̀ léèwọ̀ fún ná ṣáàkì lá tó bá wà kì í ṣe ìwé nìkan òjìṣẹ́ náà sílá sílá ń sọ pé rahimahullah abdu sọ́dà kọ́bílẹ̀ àṣẹ àrùbà kọ́lọ̀ wọn bá ṣàánú kọ́ bá ń ṣàánú ẹrú tó kí rákà mẹ́rin kó tó kí àṣì à ń gbọ́ gbogbo ẹ̀ gbogbo àwọn àlàyé pọ̀ bá àmọ̀pá kẹrẹ̀ ẹ̀kọ̀ọ̀kan ẹ̀kọ̀ọ̀kan là á máa ṣe nínú oṣù yìí àwọn ọ̀nà wàá fìlà ìnáwó sójú ọ̀nà ọlọ́run ọba ó ṣe lè wù kó kéré tó ká má sọ pé bíntín ni láà kò tó nǹkan ní ń ni ní sọ ní dáhùn ọmọ náà díẹ̀díẹ̀ báńkì ọba adẹ́dàá ló dá sí gbogbo eléyìí á máa ṣe ṣírò rẹ̀ kí ni a kí ni túmọ̀ rẹ̀ láti fi mú ọkàn wa kó ní fífọ̀ mọ́ torí oṣù tá à ń lé yìí kọba adẹ́dà kó jẹ́ kó ṣèṣejú wa kó wá fi rọ̀ wá lọ́rùn. tí a bá ṣe àfọ̀mọ́ ara wa kó tó dé àti gbà àti kéré rẹ̀ kó rọrùn. tí ṣàbàn wá dé òjíṣẹ́ náà sílẹ̀ àrùn sẹ́lẹ̀ yìí máa ṣọ wọ́n ní lẹ́yìn kò sí oṣù yàtọ̀ sóṣù Ramadan oṣù pé ká máa fẹ́ lé àṣebọrẹ nínú rẹ̀ pẹ̀lú àwẹ̀ tó jíṣẹ́ náà sílẹ̀ àrùn sẹ́lẹ̀ máa ń lé bí oṣù ṣàbàn kí ló ó ní ṣàbàn bayna Rajab wa Ramadan oṣù shaban oṣù tí ń bẹ láàrin rajab àti ramadan kí ni ìtumọ̀ eléyìí wọ́n fẹ́ dàyé wáyé kéèké ó ní ọ̀gọ̀ọ̀rọ̀ máa ń ṣe àìbìkítà nínú rẹ̀ fún ṣẹ́ẹ̀rì ó ní tó dẹ̀ jẹ́ yí pé oṣù yẹn ni wọ́n máa ń gbéṣẹ́ ẹ̀dá lọ sókè lọ bá ọba adẹ́dà tọdún tọ́hánàlá so bí àwẹ̀ monday àti thursday bó ṣe pàtàkì torí pé kí ni ìgbà tí wọ́n máa ń lé gbèsè wàhálà ìjíṣẹ́ nù bẹ́ẹ̀ náà ni ti ṣàbá pàtàkì kí wọ́n á lọ sọ tó fi gbà wá níyànjú ó ní mo fẹ́ kí wọ́n gbéṣẹ́ mi ńgbà wọ́n bá gbéṣẹ́ mi lọ sókè kí n wà nú àwẹ̀ torí kíni kọba adẹ́dàlẹ́ bá síjú àánú wò mí. tá a bá ṣe báyìí ṣe mọ̀ yìí pé a ti gbáradì ilẹ̀ di Ramadan yẹn. làwọn afáàmà fi sọ pé oṣù Ṣàbán oṣù ìbomi sí níta àti gbìn ni níta àgbẹ̀ táwọn ń bomi sí kí la fẹ́ kó tẹ̀ wọ́n. ta irrigate ta bá irrigate ibìkan kí ni a fẹ́ kó ṣe a fẹ́ kí nǹkan abẹ́ ọ jáde dáadáa wọ́n wá ní oṣù Ramadan òun ni oṣù kéré ìwọ tó tí o fi àwẹ̀ àwọn àwẹ̀ ìkọ́ra tí Ramadan bá gán bá dé kò ní rọ̀ ẹ́ lọ́rùn ní punishment ló ṣe máa wò fún kíka Quran fi kọ́ra. tí Ramadan bá dé gan ipa ló fi rí kan parí kó tó tán oyè dìde lóru oyè gbogbo àwọn pẹpẹ ń furu yìí tí Ramadan bá dé ìnira lọ́ọ́ máa kà kún tọ́jọ́ pé kí ni ọ̀yà pàṣísì sí àwọn ẹni rí tán kọjá lọ àwọn sálàfù kí ni ṣe sí wọn wọn máa ń bẹ lọ́ọ̀ ni pé kí Ramadan má tètè tán tọ́ba tán wọn ó tún máa bẹ lọ́wọ́n bá pé kó mi ò tètè dìé. èèyàn ṣọ́ra pẹ̀lú gbólóhùn kí gbólóhùn wọ́n ní lẹ́nu wọn lọ wọ́n ní ìsọnù ọgbà àwẹ̀ subhanallah subhanallah wọn mọ̀ wípé àfọ̀mọ́ni fún ẹ̀mí tẹ́mi bá ti mọ́ kùránì ó lè sọ̀kalẹ̀ ńbẹ̀ tí kùránì bá ti sọ̀kalẹ̀ ńbẹ̀ ara ó rọ̀ fún tọba adẹ́dà tára bá ti rọ̀ fún tọba adẹ́dà gbogbo ntẹ́dà bá ń fẹ́ ọba adẹ́dà ó sì ní rọrùn òfin jẹ́ pé hátà kò fà àwọn kèfèrí yahud àwọn yahudi wọn làwọn máa ń ṣọ́ Ramadan àwọn máa ń ṣe pẹ́pẹ́ ń furu nu rẹ̀ a rí nínú wọn tí máa ń jí dìde lóru nu rẹ̀ tí wọ́n máa kírun láì ní mọ́ni. gbogbo ń táwọn máa ń fẹ́ nínú ọdún inú Ramadan làwọn máa ń bẹ lọ́wọ́n bá pé kọ́lọ́wọ́n ó tiẹ̀ wọ́n láti Ramadan kó fi fáwọn. torí pé wọ́n mọ̀ òdodo wọn tẹ̀lé ni àwa tán àwa jẹ́ pé ẹni òdodo ni agbọ́dọ̀ bá rẹ̀dẹ̀ inshallah al-karim yẹ bá a ṣe sọ ọ̀rọ̀ family affairs ní tèmi nìkan but àníká tètè bara wa nínú ìjúlẹ̀ lórí eléyìí bóòlù à ń ṣe ṣe pẹ̀lú ìmúra pẹ̀lú Ramadan wa tá a ṣe lo Sha'ban wa tí Ramadan ó fi rọ̀ wá lọ́rùn tá a fi jèrè rẹ̀ kọ́lọ́hún ọba kó ṣe ní rọrùn fún wa ṣọlá halkọ tí ń bọ̀ á lẹ́sẹ̀lẹ́sẹ̀ lórí ọ̀rọ̀ Qur'an lórí ọ̀rọ̀ àwẹ̀ lórí ọ̀rọ̀ nàwáfì ìkónúró ìkóraró ìkósẹ̀ró ìkótíró ìkódúró torí pé kí ni àdéhùn tí ń bẹ nínú Ramadan lágbègbè wa ń bí ni wípé olúkálukú ọ̀wà tú tíra rẹ̀ síta tíra èṣù tíra bìlísì wọ́n wàá máa tú Qur'an ní ọ̀nà tí ọba adẹ́ẹ̀dá ò fi kọ́ òjíṣẹ́ lọ́sọ̀lá rọ̀ sọ́là láti ṣe àwọn èèyàn lọ́nà olùkálùkù wọn àmọ́ sàn tó wù. kò dẹ̀ sí ń tá a lè fi tú Qur'an bí ibà ṣe sunna kí ló yíṣẹ́ lọ́sọ̀lá sọ́là ó ní òtítù Qur'an wà mí sùlùmá òtítù Qur'an wọ́n mi tilẹ̀ ọmọ àrùn wọ́n fún mi ní Quran àti nǹkan míì bí rẹ̀ pẹ̀lú rẹ̀ nǹkan míì bí rẹ̀ pẹ̀lú rẹ̀ yẹn ni mò ń fi tú Quran. lèyìn òfin ní ṣìtú kí ló ṣiṣẹ́ lásán àṣọ láǹsọ nípa rẹ̀ àwọn ẹni àárẹ̀ àkọ́kọ́ kí ni wọ́n sọ lórí rẹ̀ tọ́lá àwọn tí wọ́n gbà kéwọn níwájú òjíṣẹ́ lásán àṣọ láǹsọ tá a bá ti rí eléyìí eléyìí ni ó fi jẹ́ kárí kuraani lò lọ́nà tí kuraani ó fi ṣiṣẹ́ fún wa kìí ṣe pípa máa fi fẹ́ tó kuraani ló fi jẹ́ pé tá a bá tí ń ta kò súnà tàbí tí ń ta kò hadith kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ kuraani gan ló fẹ́ ta sí kò ní gboyà tó ni àwọn tí wọ́n ní gboyà tí gboyà àwọn gbórí dáadáa wọ́n lè ti ń bẹ lọ́wọ́ wa ike èsì kuraani tọ́lọ́wọ́n bá sọ fún jíṣẹ́ lásìlá àṣìlámù. àwọn sọ bẹ́ẹ̀ àwọn ṣíà àwọn rọwáfì pé kùránì ti ń bẹ lọ́dọ̀ tàwọn ó ju mẹta èyí ti ń bẹ lọ́wọ́ wa yìí lọ èyí tí ń bẹ lọ́wọ́ wa yìí kò dẹ̀ sí nǹkan kan tó jọ nínú ti ń bẹ lọ́wọ́ àwọn ẹ̀ wá gbé jáde ṣebí sàn láàrin. nà bóyá lọ́la ló kù torí pé kí ni. òkòwò wọn ni kò bí màá sí torí kò lọ kankan lẹ̀ tẹ́lẹ̀ náà wọn ò lódodo lọ́wọ́ òpùrọ́ ni wọ́n wọ́n ẹ fẹ́ ní rẹ̀ làwọn afáàfin sọ wípé àwọn Yahudi àti Nasara wọ́n bẹ́ẹ̀ ta àwọn. wọ́n tọ́ ọba béèrè lọ́wọ́ àwọn Yahudi ta ló dáa jù nínú àwọn èèyàn Musa sallallahu alaihi wa alihi wọ́n sọ pé àwọn companion rẹ̀ àwọn sàbí rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ tọ́ba béèrè lọ́wọ́ àwọn Nasara pé àwọn wo ló dáa jù nínú àwọn èèyàn anabi Isa sallallahu alaihi wa alihi wọ́n sọ yìí pé ah àwọn apostol rẹ̀ ni àwọn. ṣùgbọ́n àwọn eléyìí àwọn sàbí òjíṣẹ́ náà àtọ́làm gan ni wọ́n àwọn ni wọ́n ń sọ̀rọ̀ òdì sí. Abubakar Siddiq radiyallahu anhu ọjọ́ kankan lọ́dọ̀ Umar ọjọ́ kankan lọ́dọ̀ radiyallahu anhu Usman ọjọ́ kankan lọ́dọ̀ radiyallahu anhu kódà. tí wọ́n ń kírun kò sínú tí wọ́n ó kì tí ti dìde wọ́n máa ń wọ èpè lu abúkà àti sẹ́yìn náà Umar lánàá. bẹ́ẹ̀ ni wọ́n máa ń wọ èpè lu yàrá Aisha òde lánàá. wọ́n kọ́ra wọ́n lánàá torí pé tọba adẹ́dà tó jìṣẹ́ náà sàrà sálàm tó fi ṣe sábàbí rẹ̀ nínú rẹ̀ kíni ó sì tọ́ sí lẹ́nu ó ní yanu nígbà tó yẹ pé gbogbo ọ̀rọ̀ tí máa ń gbà ó pọ̀ gan ó ní yanu àṣetánì tí máa ń mú kéèyàn gbàgbé kọ́ yẹra fún ọ ó sì tọ́ lẹ́nu ó ní láti gbà náà ọ̀rọ̀ òun di àbá ó di èèmọ̀ òun ẹgbẹ́ akẹ́ ó kọ́ òun gbàgbé rẹ̀ láti gbà yín gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ mọ̀ láti fi ṣe kíni láti fi gbọ́ Kùránì tá a bá gbọ́ yé tán kíni tó a gbọ́dọ̀ ronú jinlẹ̀ lé lórí tá a bá ronú jinlẹ̀ lé tán kíni ká ṣe sí a mú lò tá a bá mú lò tán kíni ó tún ṣẹlẹ̀ tá a bá ń rí ìnira lórí rẹ̀ ká mú sùúrù ká dẹ̀ pèpè sí i ẹlẹ́yìn pàtàkì nígbèsè ayé ẹ̀dá èyí ni wọ́n sọ adé àlẹ́ Qur'an ẹni Qur'an tí wọ́n sọ Qur'an kalẹ̀ kí ọba adéda kọ́ sọ wa tayọ oṣù Qur'an kọ́ wa jẹ́ kí àǹfààní rẹ̀ kó jẹ́ àrí láyé ní kótó gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù mi wà légbodò. fún alẹ́ ní gígùn àtàlàáfíà ara àtàsìkì rọrùn tí a fi rokojárí nínú oṣù náà. na ya kótóbi àwọn ọmọ ya lórí Facebook lórí WhatsApp gbogbo tí wọ́n sọ pé wọn ò láti béèrè ọ̀rọ̀ nù ilé láti ní lè rí. àtòkùnrin àtọkùnrin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi. Um, àwọn tábà ní ìbéèrè tó ní í ṣe pẹ̀lú um, running inú ilé number one number two. issue inú ilé first. number three four five five six lọ́dọ̀ àwọn obìnrin ẹjọ́ ilé bá kọ́ àwọn obìnrin ránṣẹ́ wọ́sálẹ̀ kẹfìrán àwọn wọ́sálẹ̀ lọ́sùn máṣtùmùsà. èèyàn kọ́ bẹ́ẹ̀ ládọ́dọ̀ ẹ̀ aláàkè wọn bẹ́ẹ̀ ládọ́dọ̀ náà èèyàn kan tiẹ̀ ó fi rán mi ni. there's a brother ó ní àwọn máa ń lọ visit àwọn inmates. ní prison. ní prison. ó wá ní so obìnrin ni wọ́n pín òun sí ọ̀dọ̀ wọn òun nìkan kọ́ ó lẹ́ẹ̀kan láwọn kan jọ lọ. ó wá ní àwọn àwọn á béèrè béèrè lọ́wọ́ òun pé òun àwọn sọ̀rọ̀ débi perfume ń pé obìnrin ò lẹ́tọ̀ọ́ àti lo perfume jáde nílé wọ́n lọ wá ń pè wọn sákèsì pé lọ́dọ̀ àwọn bí ń pè in fact wọ́n máa ń ṣe ìlzáàmù àwọn ń pa wọn láti lo perfume wọ́n máa ń enforce ẹ̀ wọ́n á wò pé enforce ẹ̀ báwo wọ́n á nítorí ibi táwọn wà ó wà secluded so inú ilé òórùn yẹn máa ń pọ̀ òórùn yẹn máa ń pọ̀ obìnrin sóbìnrin so ọ̀n lè gbé e mọ́ sọ́nà fún máa ní pé kán máa lo perfume á lè ṣe tẹ̀sífù so ojoojúmọ́ dẹ̀ làwọn máa ń lò bẹ́ẹ̀ pé sọ wọ́n so nsìn ṣé ìjọ tẹ̀yìn bá fẹ́ wá káwọn máa lo perfume ni àbí tẹ́ bá wá pé òkè mu tó wà ńlẹ̀ tẹ́ bá ńlẹ̀ nìyẹn so kò sí láìpí kò sẹ́sẹ̀ lọ́rùn àwọn tẹ́ bá wá táwọn dẹ̀ lo perfume àbí káwọn àbí kíni káwọn lè ṣe. kí wọ́n lo perfume wọ́n lè lo perfume but kó jẹ́ etí olóorun but tó ní kọ́lọ̀. ok. Hmm. èyí tó ní òórùn tí wọ́n ń lò yẹn hmm. ìgbà tó ti jẹ́ pé àárín ara wọn síra wọn ni tí ẹ̀gán bá máa fa fìtínà hmm. kí wọ́n máa lo èyí tó ní kọ́lọ̀ tí ò lóorùn because tí wọ́n bá lò ó hmm. òórùn tí ò wà òkè yẹn gan yóò sì mú kúrò ah, ìdí tá a fi rẹ́kọ́mẹ́ǹdì èèyàn ayé ti dojúrú nísìn àwọn inmate gan àwọn ọkùnrin wọn wọ́n ń ṣe lè wà hmm. àwọn tí wọ́n jẹ́ obìnrin wọ́n ń ṣe lesbianism so látara òórùn dúdú tí ń wá ó tún lè ṣe ìhájì ó tún lè gbé gbé wọn lára láti ṣèbàjẹ́ tí wọ́n fẹ́ ṣe láti fi kọ́ dí gbogbo àwọn arú nǹkan báyìí kẹ́yìn ṣe gbìyànjú lórí rẹ̀. lórí àpòlọ kan number one. bàbá mi lọ kàn án. wà á ní ọ̀sẹ̀ bá fún wa. ẹ̀jẹ̀ máa bínú fún agbẹ́kọ̀ ṣe fábìlì nínú ìdílé mi fẹ́ bẹ̀rẹ̀. ẹ̀jẹ̀ máa bínú fún agbẹ́kọ̀ ṣe fábìlì nínú ìdílé mi fẹ́ bẹ̀rẹ̀. ẹ̀jẹ̀ máa bínú ẹ̀jẹ̀ ìwé bèèrè nípa kùzùwà nípa nípa kùzùwà kùzùwà kùzùwà pé um, mímọ fi ayé ọlọ́wọ́n bá dẹ́dà ṣe èèyàn. ok ṣèyíza náà. wípé tí èèyàn tí yóò ń ka kùrọ́ọ̀n pẹ̀lú àwọn implication ìṣesí yẹn èèyàn tó máa ń ka kùrọ́ọ̀n níbi kò kábìlì tẹ̀júìtì ó wà ó ṣàǹdà kéwúrú. ó lè rí kò kábìlì tẹ̀júìtì bẹ̀rẹ̀ ṣùtù tẹ̀júìtì na ẹni tó bá ka Quran tí o fi tẹ̀júwìdì ká ẹlẹ́ṣẹ̀ náà ló fi jẹ́ pé Quran kíkà pẹ̀lú tẹ̀júwìdì ọ̀ràn yẹn ni èyàn ó kọ bọ́ọ̀lù kì í ṣe tẹ̀júwìdì nìkan lèyìn ó fi ka Quran ẹsẹ̀nsì tẹ̀júwìdì ni pé téèyàn bá ń ti lo àwọn òfin yẹn iṣẹ́ tí Qur'an ni ó ṣe lára èèyàn gangan fúnra rẹ̀ yóò ṣe hada wahid. àtẹ́ni tọ́ǹba tí ń tàbẹ́ fún fi yẹn lẹ́tọ̀ọ́ ládàá òfin rinlẹ̀ lèyìn òfin ní pèpèkúpè kúl kì í ṣe kúl kúl jẹun kúl sọ pé tẹmọ pé gáàpù yẹn ó yàtọ̀ síra wọn so kọ́mọ̀ bá ṣe kùránì kà kọ́mọ̀ jẹ́ yí pé kànáà tí kùránì ó fi máa fún un ní ìkẹ́ yóò máa jẹ́ sábà bí orí burúkú fún ni àwọn afáàfin sọ yí pé wal Qur'an bi tajwid amrun lazim wa man lam yujawwid bil Qur'an haasimu Qur'an pẹ̀lú tajwid kíkà ọ̀ràn yẹn ni ẹni tí ò ka Quran pẹ̀lú tajwid ẹlẹ́ṣẹ̀. na nǹkan tó bí ìwé ẹ̀gbọ́n ni pé ìyẹn tí ó kà tó dàgé irú tó lé wá fọ́nì sí ẹni yẹn ó fọ́nì sáwọn tí wọ́n ń gbọ́ wọ́n wá ń rẹ́rìn tí wọ́n ti máa fi ayọ̀ náà bá dé dàrẹ́ rí mẹ́rin. dàtí ó ń dàgé irú yẹn rú ó wá fọ́nì sáwọn àwọn yẹn wá mọ̀ wọ́n mọ nǹkan tó ń kà yẹn. wọ́n wá rí pé bó ṣe ń kàn kò ká dáadáa àwọn yẹn wá ń rẹ́yìn tí wọ́n máa fi ayọ̀ ọlọ́run bá dé láti bẹ́ẹ̀ ẹni tó ń ka tí ò máa ka dáadáa àwọn kan wá gbọ́ káwọn máa kà àbí wọ́n wá ń fi rẹ́rìn haramu ni fún ẹni bọ́dì tí ò ká dáa kó mọ́ correct kódà tó bá jẹ́ lórí ìrun tó máa ń kà lórí ìrun tí ò bá ká dáa yóò máa pè é sí lẹ́nu láti fi jẹ́ pé kó ká dáadáa tó bá ṣe tán yóò bá sọ̀rọ̀ ọgbọ́dọ̀ wá mọ́sálẹ̀ àti mú instance yẹn wá ń biri wọ́n fi àáfàá kan kánà kọ́lí yẹn. adájọ́ ni tẹ́lẹ̀ ní gbèríko Madina wọ́n wá sẹ́kọ́ndì ẹ̀ wá sí mọ́ṣáláṣí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó lè ti hákùnrán sórí ṣùgbọ́n kò hákùnrán pẹ̀lú tajwid ṣàkàlà láì ní kíní ẹ̀ gbogbo ìgbà tó bá ti ṣáájú tó bá ti ń kírun àwọn tí wọ́n jẹ́ onímọ̀ wọ́n máa ń ta sí pé ìkàkùkàwó ní àfáìǹkà yìí tí wọ́n bá lè ṣe tán wọ́n lọ bá wọ́n fún un nínà sí i. ó ti hákùrà sórí o ó wá padà lọ sọ́dọ̀ àwọn àfáàní ó wá fọ̀máàtì ètò ti kàn tó ti hàn ọ̀ṣẹ̀ tí wọ́n á tún kọ́ láti fi há padà sẹ́mi pé kèsì ń tó rọrùn ibi tó pàtàkì dénú. àwọn tí wọ́n fi ń rẹ́rìn yẹn wọn ò sojúṣe wọn wọ́n lè má ṣe ìsìnzá rẹ̀ Quran ọ̀rọ̀ but wọ́n ń ṣe ìsìnzá wù ẹnìyẹn gángan fún ara rẹ̀ kí mùsùlùmí ó ṣe ìsìnzá wù mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ haramu ni na torí ẹni tó bá ní mímọ̀ tó bá rẹ̀ tí ó ni kó kọkọ bóò là á ṣe kọyàn ṣé pẹ̀lú ìjọra ẹni lójú ni. wá sí bí àwa lè ní mímọ̀ wá gbàkéw rárá. bil hikma wal mau'izati al ntòun sky oríire ńlá ni ṣùgbọ́n gbogbo ohun tí èèyàn bá ṣe èèyàn gbọ́dọ̀ ṣe bó ṣe ká ṣe kó lè bá a ní ẹ̀fọn mọ́sálà harafi kan ládàá mẹ́wàá wàá wòye ládàá tó gbà ṣùgbọ́n kí ládàá yìí ó tó rinlẹ̀ ó gbọ́dọ̀ kà á bó ba adẹ́dà ṣe fi rún jíṣẹ́ lọ́sílà àlọ́sọ́là báyìí àìpè báyìí báyìí la ṣe pè ó mú wálẹ̀ pẹ̀lú sùúrù àti ìrẹ́spẹ̀kì ohun gangan tí ó fẹ́ ṣe dáadáa ṣé yóò sọ pé òun ń ka Quran wọ́n fẹ́ ṣe dáadáa ṣùgbọ́n kò ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wa wọn ò fi tajwid ka Quran kọ́lọ̀ wọn bá kọ́ bá kẹ́ àwọn àwọn àgbàlagbà bàbá bàbá ni pé a fi lọ́lẹ̀ pé a gbọ́dọ̀ ka Quran pẹ̀lú tajwid Sheikh Kamaluddin Al-Adabi wọ́n jẹ́ ọ̀kan nínú wọn rahimahullah rahmatan wasi'a wọ́n dẹ̀ fèsì wàhálà rẹpẹtẹ pé òun ni kéwù kọ́ ẹ̀rọ yìí wàhálà àwọn olóògbédé wọ́n bàjá wọ́n dẹ̀ mú bẹ́ẹ̀ ni wọ́n bá wọn fa wàhálà rẹpẹtẹ torí ilé kéwù wọn mahadara azariya kò sí dúdú kan tí ń kọ́ nǹkan kan níbẹ̀ àyàfẹ́ tí ń kọ́ English látòkè délẹ̀ azari ni wọ́n ti ń kó àwọn àfa wa sàtífíkẹ́ẹ̀tì tí wọ́n ó fún wọn sàtífíkẹ́ẹ̀tì àwọn tí wọ́n láti azari sàtífíkẹ́ẹ̀tì tí wọ́n ó fún wọn láti azari English nìkan ó ní dúdú ń kọ́ níbẹ̀ most cases àwọn tí wọ́n bá lọ sí tí wọ́n bá ń ṣe NYSC torí kò ní mútẹ̀kìlífù kan tó nira wa because èló ni wọ́n ń gbà lọ́wọ́ àwọn ọmọ akéwú tí wọ́n tún wá fi tẹ̀kìlífù owó tíṣà English tó tún ti wá di wàhálà. gbogbo eléyìí ó pàtàkì ló fi dé pé kódà bí wọ́n bá ń lo àdàbí láti fi kakùn àǹgàn wọ́n máa rí pé tẹ̀júwìdì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa ṣe àwọn ìdíkọ̀ àmọ́ àtìyẹn wọ́n máa ṣe gbogbo àwọn mọ̀kábìlì ọ̀rọ̀fù yẹn wọ́n máa ṣọ eyín wọn nílẹ̀. ibi tí wọn bá ti ní ṣe mùdú wọn ò ní ṣe mọ́dún bẹ̀ ibi mùdú dìyẹn náà ni wọ́n ti ṣe bí wọ́n ń fà. ìyẹn ọkọ mà pẹ̀lú wọn. àwọn ni wọ́n lọ́lọ́wọ́n bá fi ṣe sábà bíi kí ìyẹn kọ́kọ́ rin ilẹ̀ síbẹ̀síbẹ̀ náà wọ́n fèsì wàhálà rẹpẹtẹ ẹni tí ń kàkà tó rò pé ń kà láì tọ́ ọ bá fi ikmọ̀ pé sákìyèsí yóò sọ fún ọ pé ká tó bí ẹ ni wọ́n ti ń kà ẹ́. ìmáàmù masjid wọ́n pàkíyèsí ẹ̀ ó ní ẹ fẹ́ gba ìmáàmù lọ́wọ́ mi àbí ẹ fẹ́ yọ mí ní ìmáàmù wọn ni wàláhì àwọn ò ní àwọn ò ní interest lórí ìmáàmù ṣìpọ̀ ẹ̀ àwọn fẹ́ kí iṣẹ́ tó ń ṣe bó ṣe ní ládàá tó. tí ọ kí yẹn má sọnù má ẹ lọ́wọ́ ni kó tó kó gbà ó pọ̀ báyìí kí tiẹ̀ fáwọn àgbàlagbà ẹlẹ́sìs àwọn ọ̀dọ́ mi gan wàhálà ni ẹ̀tọ́ fẹ́ kọ̀lẹ́tì ojú àti kàkàbù ó ti ń tà nǹkan yẹ pé ẹni tí wọ́n fẹ́ kò sí bó ṣe lè gbẹ ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ so. istiza kò tó ṣẹlẹ̀ istiza wà ń bẹ̀ but istiza yìí ó lè má jẹ́ istiza bí kalamillah istiza ẹni tí kankan mu gbogbo istiza haramu ni but ọ̀kan wá burú jù kan lọ tọ́ba fi di pé èèyàn ń ṣe istiza èèyàn ń fi ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ṣe yẹ̀yẹ́ haramu ni èèyàn gbé yàn jáde kó nù but eléyìí káfọ́ oníwúrú fún ẹni húsùn zọ́ọ̀nì àti káṣe húsùrù wọn wípé rárá ẹni tí ń ka kùránì yẹn ni wọ́n ń ṣe ìsìndáwò rẹ̀ haramu dẹ̀. sa ẹni tí a mọ̀ ní aláboru. tí ẹni tí a mọ̀ ní aláboru. aláboru pé ó ti ṣe nǹkan yẹn gan fún yàn. so ìyá o pé torí èèyàn ń báyà gé wa the first person èèyàn separate pẹ̀lú ìgbà tó ti bẹ̀rẹ̀ nǹkan yẹn so the first person dé the same thing tó ṣe fún èèyàn ó ṣe fẹ́ nìyẹn láti èèyàn tẹ̀ ń páyà gbígbẹ́ yóò fẹ́ sọ pé bẹ́ẹ̀ ni ṣe rí kótó délé ní so títọ́ tó kàn dé ó tó ṣe nǹkan ẹ̀fẹ́ nìyẹn náà so ṣe a lè sọ owó tó bá dé lẹ́ẹ̀kẹrin ṣe a lè sọ owó yẹn yóò fẹ́ yẹn jẹ́ fún ẹ nìyẹn. káwo circumstances tó fi ṣẹlẹ̀ ó lè má ní husnu tadbir kò management ẹ̀ lè pọ̀ ló ń jẹ́ kó fọ́ọ̀lù sí àwọn kó má jẹ́ pé ó ní intention láti ṣàbúrú but kò ní management ni ṣé ọ̀nà sáà ni tí mò ń sọ circumstances yẹn wà mẹ́ ṣùgbọ́n tí ì bá ṣe yẹn tó yẹ pé a mọ̀ a mọ̀ yìí pé ah, ó deliberately fẹ́ ṣàbúrú yẹn ló dẹ̀ ń ṣe léraléra léra báyìí. ó mọ̀ mọ́ nípa ọmọ àmà bẹ́ẹ̀ni kì í ṣe gíbà. as in ẹni yẹn ṣe àmúṣe náà bó ṣe gíbà sà. Hmm. kì í ṣe gíbà tó máa ma yẹn máa ma pé eléyìí máa ma ṣe yìí torí omi ò ṣe yóò tó máa fi yàn gàn mo lò fún wọn ìyẹn ṣe gíba. ọ̀rọ̀ mọ́mù tí afa sọ̀sà. imam. àwọn mọ́mù kan wà tẹ́ pé ibi tí kéwù yẹn wọ́dé tí ẹ bá lè fẹ́ máa correct ẹ̀ kí ni a máa pọ̀ sí ni. torí ibi tí a bá tẹ tó bá fẹ́ ń correct. kọ́ yẹra kọ́ lọ tún ṣe náà torí náà mo kọ́ ọmọ mi mo mọ ẹgbàmpù yẹn wa mọ́ṣáláṣí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làmì ó dẹ̀ hákùn án gbàtí títà sí yẹn pọ̀ fún ara rẹ̀ lọ́ọ́ ra ẹtú lára rẹ̀ ó dẹ̀ lọ sọ́dọ̀ àwọn afáàní Mẹ́dínà ó bẹ̀rẹ̀ tún ha ọbẹ̀ ọha láti pìlẹ̀ ó dẹ̀ ha tán. bọ́tà àwọn irú mọ́ṣáláṣí kan wà bẹ́ẹ̀ sí mo mọ̀ pé pé àwọn intricacies kan wà láàrin àwọn administration rẹ̀ pé bí bọ́sibẹ̀ tibẹ̀ gan òun kan mọ̀ pé òun gbọ́n òun yẹ kó wà mbẹ tẹni wà mí tẹni wà mí kò yẹ kó ń síwájú kírun bọ̀dọ̀ àwọn kọ̀ọ̀kan wà láàrin yẹn tó pé bíi pé rárá ìbọn ni kò sá bọ̀ síbẹ̀ so òun òun kí in obedience to àwọn kan ni so tẹ́bá fẹ́ correct ẹ̀ lórí irun a fẹ́ gba correction yẹn but pé àpẹ́ ẹ̀yìn ìdẹ́ lè kó àbí òkìní àtúwọ́ bá dàrú sí a máa dàrú so òun ò dẹ̀ lè kò ní kò ní kí a pé tóbi òun ò lè ṣe kínní. ìyá kótóbi wọ́n gbọ́ bẹ̀lẹ̀ ọlọ́wọ́ wọ́n gbélé ọlọ́run wọ́n ní máa yàn ṣé wàá yàn eléyìí tó ń ṣe ń burú jù ẹ lọ. o ní kó yarí mọ́ wọn lọ́wọ́ kó yarí mọ́ wọn lọ́wọ́ ń gbé ẹ mẹ́tì mi pa o ní kó yarí mọ́ wọn lọ́wọ́ tí ò bá yarí mọ́ wọn lọ́wọ́ ń tara rẹ̀. jazakumullah khair. wàá tún jẹ́ wàá kún kóso kan wà lẹ́tẹ̀lẹ̀ wọ́n ní obìnrin tí ó wà nílé ọkọ tí ọkọ ẹ̀ wá fẹ́ fẹ́yàwó kejì hmm. kò wá rárá gbé sí. because a rí ọmọ àyà ọha Quran afaan elmul hadith rẹ̀ gan ó jiná dáadáa yaani lóga rẹ̀ gan jiná ẹnìkan wá níbi tí wọ́n ti fún un pé kọ́ wá ṣe lẹ́kṣọ̀n wàhálà ó ní kí wọ́n torí ọlọ́run ọba kí wọ́n gba nǹkan kan fóun wọ́n ti ẹni tí kí ni wọ́n fẹ́ gbà fún ó ní lágbájá ló qualify jù láti give lecture yìí òun mọ̀ dáadáa ṣe é ṣàgbà àwọn gbọ́ wọ́n ní wọ́n gbà ẹ̀ gbọ́ ó ní ó qualify jù òun lọ láti give lecture. kì í ṣe first degree lónìí o kì í ṣe second degree yàtọ̀ sí wá fún degree ó kéwù lẹ́ni sámú mọ̀ọ́mọ̀ yẹn gbogbo ìgbà tó wà ní Madina ga. bó bá ti kó ní eh, skul bí ó ṣe máa tọ́ dé àwọn àfa káàkiri kankan báwọn ó ní ibi tí lágbájá wà sẹ́ kò yẹ kí n sọ̀rọ̀ ó lè òun ni ó ṣe justice sí iṣu ẹjẹ ẹ bá ń bẹ òun ni kọ́ wá handle rẹ̀ kí gbogbo wa lè jàǹfààní tí láàrò pé ó bí eléyìí kíni ọkọ ìyàwó kíni al-ikhlas làwọn afáàmọ́ fi ń tẹnu mọ́ wípé ikhlas ó pàtàkì nínú gbogbo ohun tí wọn bá ṣe kéèyàn mọ ikhlas yẹn ni ó kọ ní húbùzù ìgbà tí wàhálà ṣẹlẹ̀ láàrin àwọn tí wọ́n ń ṣe ẹ̀tánu ìmáàmù Bukhari rahimahullah rahmatan wasa Muhammad bin Ismail al-Bukhari yìí. ẹ̀ta níyẹn dé lẹ́wù pé wọ́n kà fara rẹ̀ wọ́n ní kèfèrí káwọn èèyàn má kéwú lọ́dọ̀ rẹ̀ mọ́. àwa rí ẹnìkan ó kéwú lọ́dọ̀ àwọn àfáà yẹn ó dẹ̀ ń kéwú lọ́dọ̀ ìmáàmù Bukhari tani ìmáàmù Muslim gbogbo pé ó tó gbà lọ́wọ́ àfààyàn ó wá gbé lérí làkúnmi rẹ̀ ó wá lọ sọ́dọ̀ àfààyàn ó ní gba kéwù rẹ̀ ọ̀dọ̀ ìmáàmù Bukhari lèmi wà. kí ló bí ikhlas. eré àwa tó lè rí pé tá a bá fi òṣùwọ̀n mọ̀ wò dáadáa ìmáàmù muslim ní ẹ̀rí ju ìmáàmù bukhari lọ ṣòpera rẹ̀ lánàbí pẹ̀yìn gan wà àpọ́nlé mi ló tún jẹ́ fún ìmáàmù bukhari torí pé kí ni ṣé bá máa kéwòn rẹ̀ ni ṣé bá máa kéwòn rẹ̀ ni so isma pé a lè ṣe mistake kò sí fáfáà kankan ẹni tí isma wà fún onítàní òjíṣẹ́ lọ́sùlá àràsùlẹ̀ kí ni isma tó wà fún tó bá ń ṣe mistake ọba adẹ́dẹ́ òní sílẹ̀ sórí mistake yẹn ló correct ẹ̀ tàbí kó gbé àwọn èèyàn dìde nínú àlùmọ̀ rẹ̀ tí wọ́n gbé wa wípé àfa wa ẹ ti ṣe báyìí bí iṣu ti sún ní ẹ̀dẹ́ yìí. Lord, get him. Hold on now ẹ̀jọ̀ wọn lẹ́nu tó bá gbé Toyota muscle wá tí registration number jẹ́ MUS four eight eight FQ MUS four eight eight FQ wọn lè ti block entrance àwọn èèyàn tó fẹ́ jáde wọ́n ń dúró dèyìn Toyota muscle ehm, wọ́n ní cream colour milk colour báyìí ní wọ́n ta pé kẹjọ kẹsàn án lọ́wọ́ àwọn move ẹ̀ ẹ ti block gate àwọn èèyàn MUS four eight eight FQ Toyota muscle. na kí ló ń toyota isma eh? isma na sọlẹ́yẹ dẹ́ ìjẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kí ló jíṣẹ́ náà sọ àṣọlá sọ ó ní kul ma ana illa basharun mislukum ọmọ ẹ̀dẹ́ ènìyàn bíi tí ní ìbínà èmi náà máa ń bí èmi náà lè gbàgbé wọ́n gbogbo ń tọ́ bá ọmọ wáyù ọba rẹ̀ rẹ̀ ò ní fi fún òní dáadáa gbogbo kò sí nǹkan nínú ọ̀rọ̀ rẹ̀ tó bá dé dáadáa ó ti ọ̀rọ̀ nílé rẹ̀ gan ọba adẹ́dà ò dáadáa torí pé ọba adẹ́dà fẹ́ kó jẹ́ perfect example fún wa wọ́n ṣe fàǹfà kan ìmà before zuhur or asri òjíṣẹ́ nígbà islam bínú ìyẹn ni wọ́n gbé lọ kírun òjíṣẹ́ lára islam bá kíráká méjì lọ́ba sálámà àwọn èèyàn dákẹ́ zuliyade ni ọ̀dákẹ́ wọ́n ní ya Rasulullah ṣé wọ́n ti dírun kù ní àbọ̀ gbàgbé òjíṣẹ́ náà sàásùlà ní àwọn wọn gbàgbé wọn ò dẹ̀ dírun kù zuliyade ni ọ̀dákẹ́ ó ní tí wọn ò bá dírun kù àjẹkù gbàgbé nítorí rákà méjì lókì à ah, láǹfà kátó kírun eré ìdúgbò ẹ̀dá mi ilẹ̀ àwọn àáfàá méjèèjì wọ́n bẹ́ síta wọ́n sá lọ. Abubakar àti Umar rọdí ara ni wọ́n pé àwọn òtún ní dúró káwọn wípẹ́sì tó jíṣẹ́ náà sọ́ra àṣàlám ti tó ti bínú. bọ̀dù kí ló jíṣẹ́ náà àṣàlám sọ. ó béèrè lọ́wọ́ jama ṣé òdodo ni zuliyẹ̀dẹ́ mi sọ àwọn jama náà múra wọn ni ah, bẹ́ẹ̀ ni nítorí wọn sọ bẹ́ẹ̀. torí pé ni ntọ́ dáa jù nínú iṣẹ́ lọ́fẹ́ dààbò ọba adẹ́dá ní ìfilẹ̀ kí ló ṣiṣẹ́ náà máa sọ ó ní àdìdì àmúraká méjì wọ́n ṣe ń lọ pé àwọn afá méjèèjì wọlé tí ọmọ so isma òjíṣẹ́ náà àṣọlá torí eh, àwọn ẹlòmíì lè isma rẹ̀. òun ni wípé tó bá ṣe mistake ọba adẹ́dá ò ní fi ilẹ̀ wípé kó dó yọ kọ̀rẹ́tẹ̀ ṣe báyìí. Um, ẹni ní ọlẹ́kẹ́ látọ̀dọ̀ àwọn obìnrin ni wọ́n ní kí ni tí Islam sọ nípa ọkọ tó jẹ́ pé ó máa jáde ńlé kò dẹ̀ ní dágbére ibi tí ó ń lọ fúnyàwó ẹ̀ àbí kẹ̀ bóyá ó fẹ́ lọ ó fẹ́ rìn àwọn ọ̀rìn kan kò ní í fún ìyàwó ẹ̀ ní kúlẹ̀kúlẹ̀ àlàyé ibi tí ó ń lọ ẹ̀wọ̀n tó sọ pé mò ń jáde o ẹgbẹ́lẹ́ ń lọ máa rí mo sáfẹ́ débi kan sá ìyẹn àkọ́kọ́ but ìmí ìtòtú fẹ́ jọrú bẹ́ẹ̀ sà ẹlòmíì lè jáde kó dábẹ́rẹ́ ibi méjì ó wá dáàrin ọ̀nà wọn rí ah ìrìn yìí láti pé mẹ́fà kí ó lè rọ̀mí lọ́rùn kí kíní lè jọra wọn á lọ aago méjì ni wọ́n retí ẹ̀ dé tẹ́lẹ̀ wọ́n á di pé aago mẹ́rin márùn-ún lọ lò wọn máa ń pè pé à báwo ni a ní àwọn tún yàrá gan àṣẹ ìdágbére ibẹ̀ yẹn ni ẹ dágbére fún wa náà so wọn ní àṣẹ gbogbo ẹ ní kí n dágbére fún yín gan tí má dágbére fún yín gan tẹ́lẹ̀ gan mo fi pọn ẹ lẹ́ni tó àwọn fẹ́ máa ń fẹ́ wọnú ra wọn. pé sọkùnrin ló ti fẹ́ tà jù ní kó jẹ́ káwọn ará ilé mọ ibi tó lọ torí ẹni tí ń lè ṣẹlẹ̀. ó lè má jẹ́ ọ̀ràn àyàn àpà wípé ó ń gba permission lọ́wọ́ ará ilé but láti fi láti fi túnra rẹ̀ ṣe torí nǹkan mi lè ṣẹlẹ̀ lóòótọ́ nǹkan báyìí mo wà ń bí báyìí mo tún ti chẹ́ẹ̀kì bí báyìí kò sọ wípé dandan ni pé kó permission lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ bọ́jọ́ pé ó ti rìn ni ó gbọ́dọ̀ wá permission. so obìnrin ló ń láti gbẹ̀sà yọ̀ǹda. obìnrin gbọ́dọ̀ ọ̀ràn yẹn ni pé kó gba permission lọ́dọ̀ ọkọ kó tó bọ́ta àpọ́nlé ni iyì ni ẹ̀yẹ ni fọ́kùnrin kó jẹ́ káwọn aráalé mọ ibi tó ń wà. bọ́tà nígbà míì sà àwọn ọ̀rìn kan máa ń wà téèyàn máa ń fẹ́ rìn hmm. gẹ́gẹ́ bí ọkùnrin. ṣé pé owó tó o bá sọ eléyìí kì í ṣe pé n tó ní ṣe pẹ̀lú haram. bọ̀ tó bá sọ fún kínní kínní máa forí ṣánpọ̀ ni. wọ́n máa forí ṣánpọ̀ tó o bá fi lè sọ. níbi mo là àgbà tí ọkọ ti rí pé mùláhàrọ̀ tó ti rí tó ń bá ti sọ tó ń fẹ́ ṣe. kò ní ṣe kínú mu tó n tó kọ́ba rẹ̀ ń bigun ni wípé ẹ lo ìfipamọ́ àti àdúà láti fi wá ntẹ́ ẹ bá fẹ́ ṣe torí ẹni tọ́lọ́hún ọba kẹ́ ọmọ ní àwọn tí wọ́n máa ń ṣe ìtara rẹ̀ náà náà ìyẹn lè ìyẹn ọmọ ọmọ ń bẹ lọ́kàn fẹ́ sáré jáde lọ ṣe kíní kan ní mo lè má tètè dé o but uh, uh, tí n bá fẹ́ gbéra máa bọ̀ màá pè torí kóúnjẹ mi má bàa tutù fún un ní èdè àpọ́nlé tí ó fi jẹ́ yí pé kò ní wò pé bóyá òun fi nǹkan pamọ́ fún wọn rárá ọlọ́run ṣègbìyànjú náà ni ṣùgbọ́n o dẹ̀ fẹ́ o fẹ́ kí ìgbìyànjú tó ṣe torí yóò sọ pé ah, alẹ́ ti sẹ́ńjẹ́ ẹlẹ̀ fún oúnjẹ ti tutù rárá kí n tó máa bọ̀ máa torí kó oúnjẹ yẹn má bàa tutù ọ̀dà ọkàn lè bá ara ṣe nǹkan kan tí mo lè sáré fi panu ná kó tó di pé oúnjẹ ó délẹ̀ torí lóòótọ́ àdámọ́ àwọn ẹlòmíì ni anything tó bá fẹ́ ṣe tó bá sọ fún yàn yóò forí ṣọpọ́n. kìí sì pé bọ́yá yìí kankan bó ṣe rẹ̀ ṣe ní tiẹ̀ ni ìṣesí yẹn máa ń ọmọ ìṣẹ̀lẹ̀. jesus lọ sílẹ̀. ẹni tí obìnrin tí ọkọ ẹ̀ fẹ́ fẹ́yàwó míì tó wà pé òun ò lè rárá gbé kínní òun máa fẹ́ tayọ àlà bára wọn ò gbé ṣó lè torí bẹ́ẹ̀ tọrọ lọ́wọ́ ọkọ tó tún lẹ̀. torí kò sí báàfù ń bẹ̀. kò sí ní tó burú ní tọkọ ṣe nítòjìṣẹ́ lásán àfúnà mi dẹ̀ sọ ní pé ẹni tó bá tọrọ pé kí ọkọ ó tù ú lẹ̀ tí èsè yìí pé ìdí kan ṣẹ́rí in ló wà ń bẹ̀ tí ọkùnrin obìnrin yẹn fi sọ pé kọ́kọ́ ó tù ú lẹ̀ kò ní gbóòórùn àlìjánná nítòjìṣẹ́ lásán àfúnà mi sọ kò sí obìnrin tí ò ní owó lára but management rẹ̀ ló kàn ló jura wọn lọ. Eh àkọ́kọ́ bẹ́ẹ̀ ó ṣe gbìyànjú tó pọ̀ láti gbé kúò lára rẹ̀ fún un eh, torí ọkọ ló ní iṣẹ́ tí ó ṣe tó pọ̀. láti lè jẹ́ kó easy fún bẹ́ẹ̀ láti manage. bẹ́ẹ̀ nítorí ẹni tí ń pọ̀ gan-an tí ń bẹ lára rẹ̀ ó lè pọ̀ ju èyí tó wà léga lọ. Eh. now àwọn míì sà wọ́n máa ń wá fọkọ ní condition ń pé kó má fẹ́ lómi láwọn kọ́mọ fẹ́yìn lomi lóhùn. kọ́mọ fẹ́ sọ́kò ní fẹ́yàwó mi lóhùn. sọ́kọ náà dẹ̀ gbà. ọkọ wa gbà fún bẹ́ẹ̀ nígbà yẹn bóyá ó wò pé ọ̀hún tó lọ́n ṣe ní halal wọ́n fẹ́ jẹ́ kí